9 FM, your feel good radio. Yeah, well, I need you in the morning, but I need you now. Yeah, yeah. I find give you all you need. me they mess up your mind. And I mean they make you free up your mind. Say your body talk to me nice. Say now my love you didn't need for your life. Yeah, our love no be like. Say every day we did together, yeah, day and night. Yeah, if I leave, you go bye Yeah, if you leave, I go Stroking your body, baby. Loving your body, baby. As you're whining your body, baby. So crazy. Loving your body, baby. Girlie, what need to me? I just wanna let you know. Hope every day you don't need no other. know I want you the same way. Back till the morning, my head won't you down from your loving. I just wanna get you beside me. Give me all you need, give me all you need, give me all you, give me all you need, give me all you need, give me all. Make I give you all you need, every touch you need, give you all. Make I give you all you need, baby. Yeah. You don't need no. Starboy on that one alongside Thames, and that's called essence. This is Fresh 105.9 FM. It's a Tunes Tuesday. It's a Turaka Tuesday. And I welcome you officially to the Road Show with Rolake. And as we do on Tuesdays, we've got the hot topic, the question of the day. Last week, if you remember, I was joined by Mary Gift Sunday and Dami Amo. And in, they're in the building with me today. So we're going to be catching up. We're going to be gisting. And after this short break, I'll come back and introduce the question of the day and also introduce the ladies. This is Fresh 105.9 FM. Don't go anywhere. Don't touch that dial. We'll be right back. And yes, like I never left, it's two minutes past 4 p.m. on Fresh 105.9 FM. My name's Rolake, and this is The Road Show. On Tuesdays, we do the question of the day where we throw questions out there. Sometimes they're scenario based, sometimes they're thought provoking, and sometimes we just like to have a little bit of fun. And on the show today, like I said a little earlier, I've got Mary Gift Sunday and I've got Dami Amo in the building. Good evening, ladies. Welcome on board. Good evening. That was Dami, guys. Hi, Dami, what's going on? Welcome. Thank you. Good evening. <laughs> Hi, Mary Gibbs. What happened there? You forgot. <laughs> You forgot. I thought she was going to be saying something more. <laughs> Welcome, Mary Gift Sundays here as well. And today we just want to have a bit of fun. I was thinking about the kind of stuff that you hear when you're little and you actually grow up believing. Sometimes you're petrified and you grow up and realize that mm. sometimes there are little lies little fables. Yeah. They say there's nothing like a little lie or a big lie, so maybe they are just lies. But hmm. <laughs> and today the question is, what are some of those outrageous, ludicrous lies our mothers and fathers told us when we were little? I was talking to the ladies before we turned the microphones on, and I was giving examples like when they tell you if you swallow orange seed, an mm. orange tree will grow in your stomach. <laughs> and as a kid, you really believe this. Yeah. In fact, let me pause if you are below the age of 18, close your ears right now. <laughs> because some of the things I'm sharing on the show tonight are secrets that hmm, only age and experience can reveal to you. Close yeah. your ears right now if you are <laughs> below the age of 18. But I want to hear from the ladies. What are some of the outrageous ones you heard growing up? Um, well, the first one I would like <laughs> to remember, I can never forget that. Whenever one of your teeth just removes, mm. and they'll be like, you have to count maybe you're seven years old. Yes. Oh. You have to count seven stones. <laughs> okay. Add it together with that. Yeah, mm-hmm. the tooth. Add it together with the tooth and throw it on anything. Hmm. Just throw it away. So so that you are able to grow again. Back again. And if you don't do that. And if you don't do that, <laughs> it means that tooth will, will never grow, grow back. <laughs> did you yes. always count stones every time you lost a tooth? I actually did. <laughs> so right now we don't know if your teeth grew back because you counted no, I, I, I, think it actually grew, but it's not because of the stones. Fair enough, Mary Gabe. I think my version of that story is as they used to say, you have to throw it on the pan. You okay. know what the pan is? Uh, yes, That's the, the pan. Okay. Pan. So if it does not touch it, you know you're in trouble. I have a version of that same story too. And okay. that once your tooth comes out, don't let an agama lizard see the hole <laughs> or the tooth yes, won't grow back. Yes, if lizard sees the hole, that's it. Oh, yes, your tooth is not growing trouble. back again. Yes. Imagine. So that's what they were telling us here in Africa. Whereas Oyinbo kids were getting <laughs> money under so their pillow their with the tooth fairy. Mm. But here, they were just a count stone. <laughs> Throw it on pan. Mm -hmm. If a gamma lizard should see it, it won't grow back. But my yeah. curiosity is on why actually did they say so? Exactly. Really but some of them, like the one about don't swallow the seed, I can understand they're trying to, you know, teach us so we don't choke, maybe. Yes. Oh, okay. But then the one of the tooth, count seven stones. I don't know. They're just trying so to teach counting. Maybe, they, <laughs> maybe <laughs> probably. Maybe. my dad used to say if you swallow that orange, because I loved oranges mm. a lot. It wasn't in my stomach. He said he used to say it to grow on my head, <laughs> and it was this bad. I love bread so much, mm. mm -hmm. and so they actually named me Nsada bread. Uh, Nsada, bread. bread. bread. Okay. It means dry bread. Like I could eat bread, anything, anything bread, bread, any time of the day. She's saying she cold, guys. Let me tell you, she still loves bread. Yes, <laughs> and she lot. still loves bread till yeah, now. and yes, and my dad would say one day bread will grow on yet. So I kept on looking for looking Signs forward to that bread, bread on my head. Bro. You didn't realize they used to bake the bread. It's not I remember ground. now. It's very. Okay. I, am sure you all keep. <laughs> Once I mentioned it, you'll be able to pick when you eat dead or of fish orieja. ah you be an olodo. you be olodo. you oh. never come first. oh don't you remember that song. maybe it's a Yoruba thing. yeah that is olodo rabata orieja lo mọ jẹ something like that. literally it's a Yoruba thing. <laughs> they used to tell us that growing up and you just think nah. I don't want the head though I don't want to be an olodo. <laughs> there was another one your batami Koka. if you read your book so you just picture if you read you be in hills, you be successful. and of course and of the, course, the regular one, don't go close to the guy. Don't hold the oh, guy. Oh, if, if they touch you, you, they touch oh, you, you get pregnant. like if yeah. they just blow mm-hmm, mm. yeah. oxygen on you, you're so gonna get try. pregnant. Another one I used to hear that used to scare me was don't sweep after midnight or at night. Yes, yes that. Why? it still happens. I now. don't know. People still say happens. that. Now. Yes. I think they say I don't ghosts. sleep after midnight. Why? What do you think I don't know. <laughs> I don't know. well, I, I used to think I used to think this. I can ghosts. sleep any time. And then also the don't whistle at, at night, because once you whistle, you you, you, you, invite snakes. Mm -hmm. Specifically, they used to tell us that it's snakes that you whistle at night, you invite. Some Has anybody tried that before? <laughs> Whistle and then Some people said, you actually didn't try. That don't, if you mention it, they'll come. yeah. If you mention it, will come. Even, so even if I mention it in English. No, no, you rather say okunle. Oh, something that's <laughs> clean on You'll be shocked. I heard this in my university days. Imagine. That you don't call snake snake. At call all. it Okun because I took one Yoruba course like okay. that and I was like, oh my goodness. Really? Yeah. I'm hearing that for the first time. See, you learn something new every day, guys. Apparently, I even watch Na National Geographic at night. I say, oh, look at that snake. I didn't know that. yeah, <laughs> Apparently, I'm not supposed to be calling them. it snake. Have you ever heard anybody say, don't wash your clothes at night? No, yeah, no. I've, no, um, I've heard don't, don't spread your don't spread your clothes. Don't leave Why? your clothes well, well, overnight. I don't know. I don't know, but I don't. I, I spread my clothes overnight. I'm asking Mary Gift and Dami too many questions. Maybe some of my listeners can answer these questions. Have you heard <laughs> any of the things that we're discussing? Are they outrageous lies? Are they just cautionary tales to you know put us on the right path and to save us from disaster or doom? Hmm. We asked a particular question, the one about if you lose your tooth and they say count seven stones or throw it on the roof mm -hmm. or don't let the agama lizard see it. Mm -hmm. What mm-hmm. exactly were they trying to teach us? <laughs> with that particular lesson? Mm -hmm. Or was mm-hmm. it just a lie to mm -hmm. just, mm-hmm. I don't know, scare us? I mean, there's one that is popularly done in Yoruba households. Again, if you have an, a, a child that is under the age of 18 around you, please close their ears right now. Mm. If you are a talkative child like me, or you disturb a lot, or mm. they say, go and ask Dami for Arodon. Uh -huh, Dami will now send you to go and ask somebody else. Uh, I never like, knew. You. they'll just pick it was like, just oh, like Arodon. sending you on a wild goose One chase. gift. <laughs> So they'll keep on. So the adults understand wow. that it means just keep sending that child so that this child is not you know, a pest right now. Worn out. <laughs> exactly. Wow. And you probably sleep off. And one thing I think we also did about the teeth, mm. um, rather the tooth, was we, I don't know if other children do that. Is would climb up that ceiling to actually check for the teeth. To see if it's still there. If it's still there. Did and trust me, we it? found it weeks after. <laughs> and we, were, but we left it you there. find it there. Are you kidding me? Who, was going to take We will take the ladder and actually climb Go and check to see yes. if the ancestors accepted your, your milk teeth. <laughs> exactly. 080 32 1059 080 7777 1059. Those are the numbers to dial if you want to be part of the conversation this evening. This is Fresh 105.9 FM and you're hanging with Rolake on the Road Show. I've got Mary Gift Sunday and Dami Amo on the building. And together we're talking about some of those outrageous, sometimes ludicrous lies our parents tell us as kids and mm -hmm. what exactly did you learn from them? if you learnt anything and perhaps mummies and daddies you can get into the conversation mm -hmm. too and tell us why you what, did that why you did that and why they did that to you too <laughs> hello good evening call back please on twitter you can drop comments at fresh fm ibadan Hello, good evening. call me back, call me back. I don't know what's going on with the networks, but my studio lines are blazing back to back. Hello, good evening. Hello, good evening. Good evening to you, sir. What's your name and where you from? My name is Pastor Dada from Oyo. Nice to have you on the show, mm-hmm. Pastor Dada. Welcome. Let's have so what you are discussing is a Yoruba taboo. Hmm. Oh, which one of them, sir? The snakes or so, which one? Uh, I just hear you uh, just now mm. you are discussing about uh, the lamb. A what? About. About lamb, lamb. No, no, no, no. Okay. So, but I want to contribute. Say Yoruba taboo. All those things, don't do, do and don't are Yoruba taboo. But if you believe in it, it will happen. Ah. If you don't believe, it may not happen. Okay. Oh. But it's meant for those that are maybe it's meant for herbalists ah, <laughs> okay. No, we're talking about the kind of things when if a small child should lose their mm. tooth, they'll tell the child, "Oh yeah, throw it on the roof." Yeah. If not, your tooth will grow back. Why do they say that? Uh, uh, those uh, that thing. So, if uh, they believe in it, it will happen. If but if they don't believe, it will happen. But for me, mm. hello. I'm listening. Go ahead, sir. <laughs> for me, as a pastor. Uh, there's nothing like taboo in in the law. There's nothing like that. So everything is uh, the Bible says uh, with God all things are possible. So there's nothing difficult for us to do. So if we have anything that is negative, ourselves, we can pray over it mm. and God will help so us. Thank you very much, sir. We appreciate you for your contribution. Mm. I mean, I don't think we're talking about taboos now. Yeah, Maybe some of those things might, might be. have been considered taboo. Maybe like the sweeping at night or not no, calling yeah, a snake yeah, snake. I don't know, but telling a seven year old that if they believe that their tooth won't grow back, it, it won't. won't I find that hard to believe because I mean it's just biology, well, most right? of us actually Milk believe, teeth. but nothing happens. Exactly, because we are young, right? Mm -hmm. But we want to understand the uh, logic behind mm -hmm. some of those, you know, old wives' tales, tales. or yeah. you know, fables. Yes, fables. 080-3232-1059 80 1059 Hi, good evening. Call me back, call me back. The networks, the networks. And you can also drop comments on Twitter, find us on Twitter at Fresh FM Ibadan. Yeah. Hi. Good afternoon, my general. Hi, I salute you. Welcome on the show. Yeah, this is Faith. Hi, Faith. Welcome. Nice to have you here. Let's have your contribution. Yeah, like this one also, they say, don't eat while standing. Hmm. Don't eat while yes. standing. Why? <laughs> Why? That the food yeah. will go, go, to your, your leg or yeah, your head. Your leg, then your leg will start swelling up. Mm-hmm. They didn't say but, the leg uh, will grow longer. Me, I want to be tall. <laughs> Let me start what, eating what? while I want to be tall now. Let me start eating while standing. <laughs> I mean, just like and also if you sit on the road mm. while eating, you will not be the, the food will not video. Well, if you sit on the road while eating, oh no, that's how they say to Yoruba. <laughs> Is that what you mean? you won't be satisfied. <laughs> Oh what you're just passing is culture. You just have to sit down in a proper way and eat. Mm. mm oh. You mm, mm, all these table manners, so all mm. these things just have to, to follow you. table manners. Yes. yes. Yes. yes. So they are just need to scare those kids, uh, those, those kids mm. so that uh, they can know the proper, way of eating and treating. Mm. Mm. Yeah, thank you. Okay, thank you I very agree. much. That's a good one. Yeah, that, yeah, that's one. probably right. They were, they were just ways to guide us, right? Yes. The way we have the scriptures and in Islam we have the hadiths traditionally yeah. as well. Mm -hmm. We had to have ways to guide us and do, guide do, do you know, actually, I'm even trying to see some logic to the tooth thing. Okay. Because I realized then, even as a child, there was a time I didn't throw away my tooth. I kept it with me for a very long to time. The tooth will yes, back. and I'm pretty sure that other children also did that. I so I guess the reason did. why they invented that story he was so that we could lose it. Just throw get it away. You don't get need used to letting things go. go yes. Mm. Mm. You see that mm. nuggets are hmm. dropping on Philosopher. the shirt <laughs> Let's take another call. Hello, good evening. Hello, my general captain. Yes, so I salute you. Your name and your location, please. Yeah, this is Mr. Linus from Yebu. Oh, Mr. Linus, welcome today. Nice to have you here. Let's have your contribution, sir. Yeah, you know, this of belief, you know, I could remember that time we are small, you know, around 80s, 70s, you know, they will tell you where the tight ram or goat. Mm. You must not cross, cross the rope. Okay. You know, mm. they say whenever you cross the rope, mm. that when you sleep at night, hmm. that you the person will see snake. Oh, ah, <laughs> you know? Oh my god. So, and again, you see the issue of that of one you said one should not sleep in the night. Yeah. yeah. It happens in my place. You know, at times when they share work, they say, okay, you, you sleep mm. today, this one will sleep tomorrow. Mm. That's inside the room. So when you sleep and you are eager to, you know, to sleep, sleep is, you know, cutting you and you want to sleep and they say you must sleep it and pack it. Mm. That if you just sleep it and just leave it like that, that I want to mm They will come and gather that uh, that thing you see, yeah. and they will use it another way around. mm So uh-huh. what I'm trying to see the interpretation of that thing is that see, now, ma, you can see that children are not up to that. Uh, I mean, they are no more doing that kind of a thing, and parents too are not even telling children that kind of a thing. Hmm. Mm-hmm. It is a very good thing to be giving them that kind of. That's why today I could understand um, um, uh, Mrs. Um, Pastor Adetuberu. Mm. She said something on Sunday. She said, "We need to be telling these children the reality, mm, the truth." That you are you are telling somebody that when somebody touch you, how can somebody touch you and get become pregnant? pregnant? Yeah. Mm. That was then. So now they are trying to teach us that uh, in another way around that you should not go close to man mm. if you are not married. Yep. I could remember that day when I was small, around 80, as I've earlier said, I will, if I see where they are doing wedding, ma, I'll be sharing tears. Mm -mm. Why? Reason is that I love wedding, and you know, you'll be seeing the other side of the wife, they'll be crying, and the other side of the <laughs> husband too, <laughs> they'll be crying because their sister is leaving their house, mm. going to the other house, mm. and you know, the other house too, they'll be crying that uh, their, their brother is bringing, I mean, their family son is bringing somebody to the family. So what I'm trying to achieve is I will be praying that let me to get, get married as soon as oh, I grow. Okay. So and I thank God that today I've, I've been married, I've got wedded in the church, you know. And so because of that, my dream. So what they are trying to preach us there that time, it was that we should be afraid of all these things. It's not that it's uh, maybe it's reality. Mm. It's hmm. not true. Mm. It's just to it's us to, in the right path and to put yes, fear it's just to save us from us any other than and what have you. Mm. Because you know during that time the parents they will send you to go somewhere. At times they will spit on the ground. They say go and buy something. If you don't come back on time, if that saliva dries, that somebody is ìdodo ẹ máa gbé. <laughs> Thank you very much, Mr. I, Linus. We appreciate you. Yeah. Thank you so much, sir, for all your contribution. So all these things were just put in place to, you know, protect us, yeah, so to, to say. Yeah. And it, for the most part, I think it did. I mean, we're alive, it <laughs> and our teeth are complete. This last one he just talked about about spitting on the ground. Yeah. we were told if you spit on the ground and, and someone, someone, steps, steps on, you get then you yeah. but so I guess also the lesson there is don't just you spit know anywhere because you can be contagious. Maybe you could actually. have tissue. That happens. That happens. Yeah. If they step spit on and the ground and someone steps on it, you have suffered. Well, I don't know. That's that's Dami's own dimension. Yes, that's Dami's dimension. Okay. We've got bills to pay, so hold that thought. When we come back, I want to think about something because I think this happens in every household in Nigeria. Hmm. When your food is put in front of you, what's the last thing you touch on the plate? Meat. The meat. Think about that. We'll talk about that when we come back. We'll be back. This is Fresh 105.9 FM. Don't go anywhere. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ah, tó mọ nǹkan tó ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara orin mu làkàṣẹ́rà. báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ sì tún lékeka. ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dé àwọn jẹ̀fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. Mm, star five five five star pin ash. ẹ mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. ìyá àjàní ṣó o sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn. Uh -uh. Then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stambik IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. Malaria no be play play matter. You go combat action for your body. Anytime malaria show, knock am shala tempo. Anytime malaria come o, shala tu shala tempo. If malaria trouble you. Má ṣe gba ibà lára rẹ o, tètè kojú rẹ̀ pẹ̀lú Shalatem Shalatem jẹ́ ojúlówó oògùn ibà tí a fi atẹ́mítà àti lumefantrine ṣe láti ọwọ́ Shalina Healthcare ní ilẹ̀ tiwantiwa Nàìjíríà. Shalatem wà fún ọmọdé ó sì wà fún àgbàlagbà pàápàá jùlọ ó wà fún gbogbo ọjọ́ orí wàyé o. Rántí láti lo Shalatem pẹ̀lú oúnjẹ tí àlàáfíà ò bá wá dé bá ara rẹ lẹ́yìn ọjọ́ mẹ́ta tètè kó ya lọ rí dókítà. It's all the blessing and blessing. Make everybody they wonder. Pretty me cause all the shine Lush, yeah, lush, yeah Long hair or short doesn't matter Crochet or dreadlocks can be better Only for girls we know better Lush, yeah, lush, yeah So you want to slay uh, Slay with swag Gotta be lush, yeah Gotta be lush, yeah Straight or curly You know they tango Lie, lie Gotta be lush, yeah Gotta be lush, yeah shine like this. I'm on a be the cotton. Say you want to know, no. And if you wanna be fine like me, I can show you where to go, go. A lash, be the cotton. Oh. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. person wey no dey shame wey no dey fear to show you sabi news level na better things dey follow if say make dem talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better thing dey follow person wey dey give heavy gbosa come add gbas gbos back to person wey wan give dem gbos better thing dey follow person wey no condition fit end the flenjum because to flenjum na the koko and e fit happen anywhere better thing dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no coffee kill himself na im make smooth chapman dey sama your life with correct flavour eh wey go make your life poof so if you think chapman make you drink smooth. gbogbo ènìyàn ẹ kí kábíyèsí tó wọlé dé. kábíyèsí o. ó dé ó ta gbogbo wọn yọ ó rọ wọn tòkè tilẹ̀ ó balẹ̀ bí ọ̀wàrà òjò àǹbà ohun mímu afúnilágbára tí ń jẹ́ kára ẹni ó jí pépé tó bá dàbí ẹni pàgbára ń lọlẹ̀ tí ò fẹ́ ságbára mọ́ gbàgòlò àǹbà kan kó o gbẹlura àǹbà energy drink la fi èso guarana pẹ̀lú ó sì kún fún oríṣiríṣi èròjà aṣaralóore àti fítámì tọkùnrin tóbìnrin ló lè mú bẹ́ẹ̀ ni kò lọ́tí nínú rárá ó wà káàkiri ilé ìtajà tó súnmọ́ béèrè fún kan tiẹ̀ lónìí kó o jẹ gbádùn tó ṣàrà ọ̀tọ̀ amber drink limited tó wà ní ọgbà coco industries one coco road off akilo road ọgbà ìkẹjà lẹ́kọ̀ọ́ ló ń pin tó ń tà ìwọ náà lè bá wọn dòwò pọ̀ lónìí láti jẹ alágbàtà tàbí aláràtúntà nọ́mbà yìí ni kó pè sí zero seven zero two six zero six four four five eight amber energy drinks ṣàfikún agbára inú rẹ. Livinus! Madam! Come, um, come and show me the things you bought. Hey, madam, I buy cowbell, evaporated milk. Wow! So cowbell now comes in a van. Yes, madam! Livinus, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Cowbell, I want milk five five five star being harsh. baba jr you don't talk for dream again <sighs> star five five five star being harsh. What you be star five five five star being harsh again. That na the number we no supposed forget o oh. dial star five five five star being harsh to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant ah, on top every hundred naira recharge Now for everybody wey dey airtel o. Oh. hey mama junior she sleep well. star five five five star pin hash. airtel the smartphone network. mo ní adùn ẹ̀ lékè nǹkan. àní ó rẹwà tó mọ nǹkan tó ń má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara ohun mímu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dé àwọn òjẹ̀fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. 27 on the clock on Fresh 105.9 FM. Welcome back. This is the Road Show with Rolaki. I've got Mary Gift Sunday and Dami Amo in the building. And together we're tracking, no, we're not tracking stories. <laughs> we're tracking some of the outrageous and ludicrous lies we got told as kids. And we're trying to decipher some of the lessons behind those obvious lies. Mm. And yeah, I've got some comments on Twitter. The very first comment I have on Twitter is from Oluwatobi Hussein. And he says, when we were bed, when we used to bed wet as children, the next day we'll be asked to pee inside hot ashes. Mm -hmm. Well, I don't know if that's what if that's what stopped us from bedwetting. Wow. Speak to yourself. All of us bedwetted, including my son. I never peed in hot ash. At all, but I and I've that. stopped. <laughs> <laughs> right? So you were peeing in hot ash. That's deep. Oh. Wait, I'm trying to understand. Did they used to make the fire in the morning? The <laughs> fire which charcoal for you to now. pee on. Oluwatobi Hussein. Ah. But that's not what stopped you from bedwetting. You grew out of it. Yes. Probably. Mm. Mm. Okay, I've got another one here from Yetunde Fumi, and she says this tooth thing happened just two days ago. My daughter's tooth removed, and my mom actually told me to pick two small stones mm -hmm. and throw on the roof so it will grow time quickly. Mm -hmm. <laughs> I have heard that you should cut your nails at night if you ask why, they will say it's a taboo. <laughs> ah, oh. I cut my nails anytime. You know, there are times you want to go to bed and you scratch yourself and you're ah, yeah. like, this nail, you just bite it yeah. off. Yes. Nothing has happened. The nail grows back and I'm still alive. <laughs> so I'm thankful. So we're talking about why, when we get served our food, mm -hmm. meat, fish, chicken, it doesn't matter. The protein mm -hmm. is mm-hmm. always the last thing. Why yes. is that? Well, for me, I think. I'm only trying to. This damn me talking right food. now, guys. Okay. <laughs> Nothing now. okay, I think it's just for you not to be a glutton. not to be greedy, right? Okay. Yeah, it's not to be greedy, mm exactly. Like okay, just ensure you finish it. And most of the time, those kids, you just find that they're after the protein and not the food. They won't want to eat, they just want to eat the protein. So they will tell you, eat that food do you finish that food, eat that. So that will drive you to finish the food so you As can get motivation the protein. Yeah. to get the reward at yeah. the mm. end. I think if children were like me when I was young, I didn't like food. Mm. I loved bread. I could eat anything. <laughs> I told you guys. But I just didn't like. Food. We're accepting a truck of bread as part of the bride price. <laughs> so I guess maybe why one of the ways the mother says eat the food. So that was more probably like a reward for you do this and then you get, get this. this. Hmm, hmm, hmm. So I think for if, if that child was like me, oh, I would probably, most likely, either. I know what I used to do as a child. What I'll do is I'd be shifting my portion of the food to my younger ones. So you can I, finish I, it quickly, boy. Oh, obviously, it. I get to eat my meat. Mm <laughs> clever, clever. But don't you see that? Then when we get older, we they don't even. It, it doesn't change. Yeah. No, no, no. Anymore. But it doesn't change. If I take you to Bukhara now, Adam, the last thing you eat is the meat. True. As they True, are eating, you, you eat half of your food before you bite a piece yes. of your chicken or bad? something. Yeah. Sometimes I even eat all of the food before I even touch, touch it. That's it, because yes. like it's just instilled in us. Yes, so. yes. But I'm learning, you know, now as I'm getting the food, I want that a piece of meat. the chicken. Mm, mm, mm, mm. <laughs> it's sweet. I want a bit of rice, a bit of dodo, a bit of the meat as well. All of the same fork. Oh la la. Let's take a call on the show. Hello, good evening. Good evening. Hi, what's your name and where are you calling us from? we have the is my name. Nice to have you here. Welcome. Let's have your contribution. Yeah, my own is quite funny. Hmm. I was I was born in the village. Okay. I spent my first ten years in the village. Okay. So when anytime we went into the bush to range the bush, mm. these are uh, bush ranger. Okay. Hmm. Whenever we came back home, our mom would tell us that ah, ogogi ti wẹ wálé o, o so. You know what they call ogogi? No, what's that? Please explain to us. Uh, is this gene that lives inside the ah like inside iwi. Eh? Hey. Hey. Eh? So they will tell us about Waliu, and it's going to be a coordinated game hmm. within mm. the old mothers in the village. <laughs> Wow. So whenever any one of us get back to their house, they will tell us, "Ogitiwanyuwaliu, ha!" we will be shaking. <laughs> and my later part of my life, mm. I was hmm. taken to the north. I grew hmm. up in the north. I used to bedwet wet till age 11, 10. Okay. So the estate I live in Kaduna, there's nobody that is cooking firewood there. Hmm. They have to take me like one kilometer away from that estate to go and wee wee. On that's to go and pee wow. inside fire. Uh-uh. Uh, the ah. reason for that is okay. So anytime you want to bed wet, you will feel the pain. You won't bed wet. Oh, oh. uh, it's actually psychological. It's like yeah. conditioning. Oh. Wow. Wow. And, and, and, the third one is the one you're mentioning now. Yes. It's quite different in the north. Okay. About me. Mm. If you have been served in the north, they will ask you what part of the food you like best. Mm. Obviously, for children is the meat. Mm -hmm. So mm-hmm. they will tell you eat half of that meat, and you leave the remaining half for the later part of the food. Oh. Why? Because that's, the, that's, that's fair. Fine. That's fair. It, Okay. It, it, it's been said in the north that if you have been served food, the food is not just for only you. Hmm. Anyone that entered you share the food with the person. Mm. Oh, so there has to be some meat for the person coming after. Mm. It's hmm. good. So not you learn hospitality that. Not as well. That. Okay. Not, not even actually just that. Hmm. You have to. You like the meat part best. That is the best part of the food that you like. Hmm. If you haven't eat out of the meat and someone came in, you feel like wow will i share my food with this person hmm. but since you have already eaten half of the oh. meat you won't have any remorse of sharing it. only wow. you are taking part of your own meat. Hmm. So the hmm. person is coming in, you have this simple mind. Okay, I've eaten part of my meat. Okay, let's share. Let's share. So you already know that you've mm. taken you're your own part of meat, and the person also can take half of, the, half of the meat you are eating. Wow, so you I love it. I love it. Thank you very much, <laughs> sir. Welcome. It's good. You see, we're learning things here. Yeah. It teaches you how to share, yeah. hospitality, and then how to love yourself first. Love yourself. Yes, it's true. It's very important. Yeah, eat your yeah, own part because a lot of us are learning that self love as adults, yes. not understanding the lesson yes. our parents were trying to impose people. So you yes. see, different cultures, different, different fables, lessons. different lessons. Yes. So I like that. I'm going to instill that in my kids. Yeah, I am too. Yes. Mm -hmm. Eat half of your meat first, please, please, please. So like that person that stole my egg and boiled egg and bread. that story I <laughs> told you, you guys. I could have eaten half of you exactly. When I pained me when I said Ewa Jehu and they took all the food. it wouldn't have pained me as much. 080 32 1059 Hello, good evening. This is Abu calling from Mojo. Nice to have you on the show, Mr. Kayode Abu. Welcome. Let's have your contribution. Yes, I want to talk about this. Uh, when I was very young, my father, mm. anytime we, we, bought bread in those days, mm. you know, you, you, cannot just tear off the head of the, head, that nylon. Mm. You don't, you don't in, in, my house, you don't, you don't dare do that. Okay. You have, you have to painstakingly re- untie the nylon, the knot. Okay. You have to untie it before you eat it. If you, if you by mistakenly tore off the nylon, you, will receive yeah. get slap from my father. yes. <laughs> then I now asked him, that, that, that was the meaning. My father would now tell me, he said that if you can painstakingly untie the none of the bread that you use that I've not use again, mm. that, is, that, that if you go through life, any problem that comes that comes your way, you painstakingly mm. go through those problems. Mm. So that so that you will not have problems in life. Mm. So if you can, if you can tell if somebody to do that, then you'll be able to take the pain to assess to to to, to, to check out the pros and cons hmm. that hmm. situation of when you grow old life wow. and when I just, I just look and say wow it's when I grow old I said, started wondering say eh? eh that's just that's just the reason why you don't allow that and my, and, and secondly secondly when we when we eat yourselves don't eat don't meat you don't don't need meat hmm. ah so so it, it, it stuck to my it stuck it, it stuck to me I'm over 54 now. Mm, wow. When I, my, me and my wife, we, are, we always have problems concerning meat. Mm. When, when, when I married her some years back, mm. she put like four, five meat, chicken, turkey, on, eh, eh, on, on my food. Mm. I would just, I would just, I would just finish about my life I, I, I, will not touch the meat. Wow. She be complaining. What is your problem? What's your problem? Why? You? I said, ah, I don't know. I just up, in fact, up to now, yes, it's still, man, still, mm. yeah. Ah, please I, invite I, me to your house when next your wife comes <laughs> out. I'm going to do that. I'm going to do that. Thank you very thank much. Thank you very much. Thank you. And thank you for your time. wise words. We appreciate you, <laughs> and we've learned from you as well. Yes. Love meat is love language in Nigeria. Yes. Fried meat, boiled meat, roasted, any kind of meat is a love language between men and women in yes. this country, and that's how a lot of women show their men love the more meat in the bowl that's the way she's trying to tell you that you are a king mm. i love you there are different types of protein. and that is the biggest portion. The daddy always gets the biggest no. portion. I think that used to but happen. But that's not fair. I don't think that happens that's anymore. In this our own generation, everybody this portion is two, I <laughs> take two. <laughs> take the portion. Two, but no, not really. A woman generally will give a man the last piece in the pot. That's the truth. You, oh, you really? Mary Gift won't give you the last piece. So oh. the look she gave me, yeah. like if there were only two <laughs> pieces left okay. and your husband was around, yes. would you give him? Okay, if there was only one piece left -hmm. and both of you wanted to eat. I'll give him. You put it on his food now. You won't put it on your food, or would you put it on his food, Mary? I'll put it on my food. Ah, <laughs> but that's okay. Uh. Maybe that's your love language. Yeah. <laughs> Me, I'll put it on. Language. I'll put it on his food because I know he'll still say, "Come and take come and take exactly. That's it. We'll still mm-hmm. share that. I'll last, put it last. on my food because I know he's still going to come and take it from my <laughs> okay. food. Okay, I like uh-huh. that. What works for the goose works for the gander. Hello. Good evening. Hello, good evening, General. I salute you, sir. What's your name and where are you calling us from? This is Bola Tiola to you from Akala Express Road. Nice to have you on the show. Welcome. Let's have your contribution. Yeah, you see, all these things we are talking about, hmm. they are just a lesson to everyone. Hmm. It's like they are trying to teach the children the moral of life. Hmm. Take, for instance, my parents will tell me that when you do this uh, melon, <coughs> when you peel the melon, hmm make sure you gather everything and you don't put it there overnight because if you put it there overnight and you step out of the room hmm. immediately you stepped on it you are going to have arthritis mm. ah, i wouldn't look at it arthritis because of uh, melons, uh, Oh, Makala from Makala Expressway, please call us back as quick as you can as well because we're almost out of time. I mean, there are so many things, all cautionary tales, learning, all, and we're learning. Some that like, we even seriously. heard, we're just understanding today on the show. This so, one, I, I remembered one, boy, it's not sounding so good. But remember, as um, young girls during puberty, mm. had lots pimples. of pimples on your face. There was one, it was one of my cousins that said, Drink your, the first urine in the morning, you drink it and it's going to clear well, I don't know, health experts. There are so many questions about urine therapy, but some, we don't have enough time yeah. on the show right now to discuss that. As we hear all kinds of things, all kinds of recommendations of body fluids to use for all kinds of ailments. Mm-hmm. maybe, maybe it works for some people. I don't know. <laughs> Another one, and this is the last one I've got for you because of time, is when your food falls on the floor and they say as long as it doesn't last for two seconds, two seconds, the devil hasn't touched the food. You can pick it up, blow it, and eat the food. Yes. <laughs> your biscuit, your sweet, your whatever, it falls on the floor. They say as pick long as it's not, pick it immediately. The devil hasn't touched it. Just blow it. Just blow it. No, <laughs> and once it <laughs> falls, it falls. Oh. You don't pick it. no, See, that's the difference in our culture. Yeah. If you don't pick it, the devil has eaten it. Mm -hmm. But if you mm-hmm. pick it quickly, it's not grabbed it yet from oh. the depths of hell. I think they were just trying to teach us about cleanliness wow. yeah, and cleanliness. hygiene, basically. You're not going to pick food off the ground and eat. You mm. get, but that's the idea. Hello, good evening. Good evening, madam. Good evening to you, sir. Name and location, please. I uh, eh, from eh, Olunde. Nice to have you on the show. Let's have your contribution, sir. Uh, yes, ma'am. The only ones that I, I could recollect hmm. is when I was young, my uh, because I was brought up by, by my father's you know, sister, who is okay. the principal of, uh, of a school. Okay. At those time. So she taught me when we want to go to market mm. at of this time we we wrote all what we need from home mm. before we could go mm. anything we want to buy even though broom hmm. matches hmm. one by one we will we wrote it down do the calculation we get the balance that maybe something like two thousand or two five mm. of, of, those time you, because the food was through the boot of the panel of those times one twenty one twenty one twenty that that's one twenty one those times mm. that during Sagari times. So we we she will wrote everything down. Then when we came back, anytime we want to eat food, she will tell us we will have to put the uh, the water that we you, we will use to wash our hands. That one will be there. Hello. Well, listening. Go ahead, sir one will be there and the water to drink mm. it will be there also mm. the water to be drink you may not drink it knowing where you are because she usually told us that before you, you have you, one hour to the to the time that you want to eat food, you can drink water. Hmm. But whenever you are eating, eating the food, mm. uh, whenever you are eating the food, the water must be at your front hmm. because of the uh, maybe some pepper or yeah, you anything, yeah. but don't eh, drink it. Yeah, yes. So she always told us that to be to be when you are eating food you may, you you may eat you may drink water one hour before the eating or one hour after the mm. eating. I cannot forget all those two mm. things. There are many things, but <laughs> you know. <laughs> Thank you so much, sir. I appreciate you. Unfortunately, we're out of time. I know people trying to lose weight do that now. They drink before they eat so that their stomach is full and they won't consume oh, as much food. Yeah. Oh. Now, I also know those that drink after so that they don't get full quickly on water as opposed to food. So I wow. guess it depends, but yeah. Thank you so much, everybody. Thank you especially to my ladies, Dami Amol and mm -hmm. Merry Gift Sunday. And yeah, join us next Tuesday, God willing, exclusively on Fresh 105.9 FM. My name is Rolake. I'll see you guys at 7.30. Don't go anywhere. Don't touch that dial. Fresh 105.9 FM. Invigorating. mo ní adùn ẹ̀ léke nǹkan. àní ó rẹwà ah, ah, tó mọ nǹkan tó ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. Ah, kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara onímù làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún léke kà ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó dúró náà kí ló dé àwọn òjẹ̀fẹ́ mú tán. àdùnsó ah, ah, ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló ń lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Living news. Madam. Come, come and show me the things you bought. Hey, madam. I buy cowbell, evaporated milk. Wow. So cowbell now comes in a van. Yes, madam. Living news, you show some initiative. Mok, I know be native. Who call you native now? You call me native. Hey, come on for your native. make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Cowbell, Lola foodco festival of savings don come again o oh, with plenty market wey no dey put hole for pocket. nkechi you don start again you and your spending tori no forget say school just resume school fees dey take one eye look us. oh baba bon boy foodco festival of savings na once in a blue moon o oh. this one na ogbonge discount e carry for body twenty percent off on winning basket. nkechi o gbele o. you never see something plenty market dey with shikini money milo energy drink five hundred gram for nine hundred and fifty naira Body more for fifty gram yam for six hundred and sixty naira malta guinness pack of six na seven hundred and seventy-five naira fifteen percent discount dey for home appliances like air clipper pressing iron air fryer fans blender and plenty plenty items dis promo na from tenth of may go reach sixteenth of may offers valid while stock last terms and conditions dey o. mo ní adùn ẹ̀ lékè ká ní ó tó mọ nǹkan tó ṣẹlẹ̀. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara onímọ̀lá kásẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan èmi sọ wípé ẹwà ẹ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ sì tún lékeka ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dé àwọn òjẹ̀fẹ́ mú tán. àdòso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. This tailor is frustrating me. How does a round neck become a v-neck for God's sake? Ah, oh, my deadline is tomorrow. What are you thinking about, Angela? With the new normal and everything, I've been more stressed, and my workload at my job has increased rapidly. My bills have also gone up, and I'm thinking of how I can meet up, and I don't even have enough to fund my fashion designing hustle. Wow, that's quite something. Why don't you sign up on Alert and get a salary based loan? You don't have to step in a bank and zero documentation. Really? Download the app and have access to the salary based loan to help you manage things better. That's what I've been doing, though, And they've been giving me the financial support I need. Ah, uh, ah, uh, you're not a good friend, though, And you're just telling me now. Get your salary based loan on Alert with zero documentation, all in the palm of your hand. Note, this is only available for salary earners. Terms and conditions apply. Alert, powered by Wemabank. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك وفو لون أترى لكم كي لون أترى رفوان نبي صلى الله عليه وآله وسلم àwọn aráàlú ànábì àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá wà lórí ìlànà tánàbí mú wá bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò wa èyí tí ẹ̀ ń bẹ pẹ̀lú wa tí àwọn àfáà wa fadilatu sheikh Sulaiman Muhammad Al-Awwal tí wọ́n bá ní yànnà náà ṣàlàyé pàbí yóò àbídún lórí tó ní bàṣẹ pẹ̀lú àlámàrí ẹ̀sìn wa àwọn afáàrí wa ti wà ní ìkàlẹ̀ báyìí bí a ṣe tún wà yìí kọ́lọ́ mọ́sá ìbániwà pẹ̀lú wọn kọ́ bá ní jẹ́ kí wọ́n gúnlẹ̀ rí ọlọ́mọbanitọ́ àwọn wọn sọ́nà falyatafaddal mashkuran ma'jura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فلان باتوس وأنا مسلمي الحمد لله أتنطر عليكم كلا تقرف النبي صلى الله عليه وسلم أنت لو بلد بما جاك في مبوا ألو بنسالكم كان النبي و آمين بنسالكم لاري آمين أجعل لي أتين صحابة ري كي وانا يقول أما توقع يقول النبي صلى الله عليه وسلم جمع الكامة آمين يوم يبتا دوس لنا وناني أرزقات رفيق دان سولو أسيتي جاك بوي ويقول kìí ṣe dandan tá a sọ yìí èèyàn ò sọ pé kí ọkọ má yàwó rẹ̀ yọ o ní bábù musawat kò sọ pé kí ọmọ bá ń tà ń sọ ni wípé gbólóhùn dandan la fẹ́ ká gbọ́yé bóbi náà bá lówó lọ kọ́ yọ nǹkan rẹ̀ olólọ́run bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ bọ́mọ bá lówó lọ kọ́ mọ́ dùn sọ́run òǹbí rẹ̀ ṣùgbọ́n tóun ti bá a ṣe wá sọ yìí ẹ̀ǹtọ́ bá ní ẹrú òun ọ̀ yọ zakatul fiti fún ẹrú rẹ̀ hadith wà lórí eléyìí tí ma muslim gbà wà mí hadith àbí rọ́ọ̀rọ́ta radiyallahu ta'ala rọ́dọ̀ wípé laisa fìlẹ̀ abudi sọ́dákọ̀tún ilá sọ́dákọ̀tà fitiri àìyọ zaka kankan lórí ẹrú tá a bá ní o àyàfi zakatul fitiri òun nìkan ni a máa yọ tọ́jọ́ rìn lọ́rùn olówó ẹrú jàmáà kí wàá ní nǹkan tí a máa ń fi yọ zakatul fitri tá à ń pè ní jákàyè jẹ̀máà ntí a bá ń jẹ́ ń lù náà ni ráìsì ẹ̀wà gààrí èlùbọ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìlú tiwa tá a wà yìí kò sí ẹ̀ka ń bẹ̀ jẹja lọ òun náà láyé yọ kábíyèsí ẹ̀ka ń bẹ̀ náà tá à ń jẹ́ ń bẹ̀ jẹran lọ ìyẹn tó bá sà ti wà ń lù ṣùgbọ́n mọ́tò náà ń jókòó ń jẹ́ ọ̀pọ̀ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bì ó tún pọ̀ káàkiri gbogbo táwọn èèyàn ti ń gbọ́ ká nǹkan tí àwa náà fi sọ wípé àà alihamudulilayi mo fi wojú rí ọlọ́run ọba torí wípé nǹkan yìí a ṣàlàyé pé ìfọ aláwẹ̀ mọ́ni kó o ń bi gbogbo àìrí orí ọmọ mi rẹ̀ ó sì jẹ́ oúnjẹ ìdùnnú fún àwọn aláìní nam déédéé kí la wá máa yọ jamaa anusra salam ọ pabi ọyàbìdún rẹ̀ abdulayi bin umar ní fọlọdọ salam zakat alfitiri sọ ain mintamurim asọrù anabawi ona sọ́ọ̀wù nabawi òsùn anabi tẹ̀ ṣe sọ́ọ̀wù atúní alimudu anabawi òsùn anabi tẹ̀ ṣe mudu mudu mẹ́rin òun láàrin nínú sọ́ọ̀wù kan àwọn mímọ̀ wọ́n wá mú sọ́ọ̀wù yìí wọ́n wọ̀n sí i wọ́n wọ̀n sọ́hùn wọ́n gbé kilo. kílò sọ́ọ̀wù kan ó jẹ́ kílò méjì àti forty grams kàtòwí sọ́ọ̀wù kan ó jẹ́ kílò méjì àti forty grams tó yẹ pé gíráàmù la bá fẹ́ fi wọ̀n ó jẹ́ two thousand and forty grams two thousand and forty grams ó mì pé alimudu anabawi kan yóò fún wa ní five hundred and ten grams times four yóò fún wa ní two thousand forty grams ní kílò ní déédéé níta fẹ́ yọ fún zakatul fitiri kílò méjì àti forty grams jẹ́mọ́ àwọn mímọ̀ wá pàkíyèsí wa wípé ìgbàkúgbà tá a bá fẹ́ yọ nǹkan yìí ká wo ti pé nǹkan yìí wíwo rẹ̀ àti fúfúyẹ rẹ̀ ká pé bíi ráìsì lèèyàn fẹ́ yọ tá a bá sì wò sáwà tá a àdìjọba gbolo agolo àti kóńgò tá à ń lò mí tá a jọba sábà ó jẹ́ kóńgò kan àtagolo méjì kóńgò kan àti agolo méjì ìbáraṣẹ́ bíi agolo mẹ́ta kò sábúrú mi kí ara fi díẹ̀ kún o so onílé nǹkan tá a fẹ́ yọ tó bá wá jẹ́ pé n tá a fẹ́ yọ n tó fúyẹ́ ni ọ̀dà kéèyàn fi bí agolo méjì mẹ́ta kan èèyàn fẹ́ yọ èlùbọ́ èèyàn fẹ́ yọ gàrí bẹ́ẹ̀rù gàrí yẹn ti pẹ́ lé torí jẹ́ wípé ti ń léfò kéèyàn ò fi díẹ̀ kan sùmọ́ká pé ẹ̀wà ráìsì bí ẹ̀fikún náà da oṣù gbáwọn àyàn skéèlì wọn ṣe yọ jẹ skéèlì kọ́dà èèyàn lè fi wọ́tàmẹ́lọ̀ yọ tapẹ̀tẹ̀yàn nílé náà nù wọ́tàmẹ́lọ̀ náà kéèyàn ò fi kún torí pé yóò lóorìn yóò sì nípọn díẹ̀ ju nǹkan míì lọ jama zakatul fitiri sáà wá lè gbé fún aláìní kan àbí dandan ni káàkiri fún àwọn aláìní jama eléyìí ọ wà lórí ntí ọba ṣe ẹni afẹ́ gbé fún láǹfààní kápá wa bíi márùn náà láyọ̀ ńlẹ̀ wa kágbé fún aláìní kan yìí lọ́dà kò sí nǹkan míì tí ọ jẹ àsùnrọ̀ aláìní ìjọ náà lọ ọ̀dà kágbé fún bákan náà tó pé aláìní tá a fẹ́ gbé fún wọ́n tó mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ nígbàtí fẹ́ fún wọn náà pọ̀ náà ká pin fún wọn náà ṣùgbọ́n ká pẹ́ láàrin kan náà lágbè fún àṣẹ àṣẹ lọ́wọ́n bá ń bẹ̀ jàmáà ṣé ìmáàmù làwà gbé fún àbí alẹ́mọ̀ gbé fúláìní fúnra wa ó dáa pọ̀ ká lọ rè gbé fún màmù mọ́sálásí wa ìmáàmù lọ́ máa àwọn èèyàn nú àwọn ẹni tó jẹ́ wípé nǹkan ṣe fẹ́rẹ́ fún táwa sì lè mọ́mọ́ ìmáàmù òní ọlọ́run fi ti ló fún kọ́kọ́rọ́ àmọ́ náà ntí yóò máa fi báwo máa lò àwa ń bọ̀ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa ń bí báyìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ń bẹ tí e pé tí wọ́n bá gbé nǹkan ìfún ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ máa ń sì gbọ́ tí ìmáàmù bá wà ń pò lòsì òsì táwọn débi pé tí wọ́n bá fẹ́ lòmíì gan ẹ̀mí wọn ò tún máa tẹ̀lé lọ ìmáàmù nìkan lè máa jẹ́ àtòun àtìyàwó rẹ̀ àtàmà máa bá ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì máa bá màmú wọn jà níjẹ́ sì máa bá màmú jà sí náà ni wípé ìyàwó wọn wọ́n ń ta gàárì wọ́n sì rí pé gàárì jákà náà nu jẹ́mi ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ wọn ò ta gbogbo tó ń kálukú yín ni tó wá yìí pé ah ó sì pọ̀ ah, kò gbé nǹkan mẹ́rin a ngbèlè yìí náà tún dé gàrí náà tún gbé wá lẹ́lẹ́ àtàfà wa rò wípé báwọn bá ta bí abọ́ mẹ́wàá níbi gàrí káwọn ìra èlùbọ́ káwọn ò tó abọ́ bẹ̀ káwọn ò ẹ̀wà káwọn ò abọ́ bẹ̀ káwọn ò ráìsì jẹ̀mọ́ àwọn ò gàrí o wọ́n fẹ́ panú dà ní o ó kú tún dọdún mí kẹ́ tó rántí wọn bá a ṣe ń bá wọn àáfàá lónìí tí mọ̀mọ́ bá bá rẹ̀ lẹ́ni tí èpè kò sí tó sì yẹn tàn tó bẹ̀ àwọn nìkan wọ́n lè dàjẹ́ gẹ́gẹ́ bá a ṣe ń sọ wípé àleda fún aláìní mi náà ká sì sàánú ìmáàmù ó tún nípọn nínú ẹ̀sìn tí èsì kéke jẹ̀mọ́ àwa ń bọ̀ ìmáàmù tá à ń sọ yìí tá a ló sì ta yìí ká má wulẹ̀ mọ́ túmọ̀ pé bóòlù ṣiṣẹ́ táwọn ṣé òun níṣẹ́ lọ́ni ṣé òun ṣiṣẹ́ ni ẹjẹ́ asọ́mọ̀rún orí rédíò lélẹ̀ gbogbo nǹkan míì tọ́jẹ́ kúrìẹ̀ kúrìẹ̀ wà ní tàbá tó fẹ́ máa tọ́ bọ̀ ọ̀rọ̀ pinlẹ̀ tí nǹkan ti ṣí àkọjá gbogbo eléyìí ìmáàmù ẹ lọ gbé fún un wọn wà fáwọn èèyàn bí wọn bá rí pé àwọn lẹ́tọ̀ ń bẹ wọn mú ń bẹ bí wọn bá rí pé àwọn gan náà lẹ́tọ̀ sí gbogbo rẹ̀ wọn máa jẹ́ ọlọ́run bàṣọ àtàlà yọ̀ọ́ gbà ní ìbádà náà zakatul fitawawi ńgbò la máa ń yọ a máa ń yọ láàárọ̀ ọjọ́ ọdún ṣáájú ká tó lọ sí éèdì wọn náà dẹ́wọ́n nu àdìsí abúlé abbas náà rọ́dí àtàrọ̀dọ̀ tá a sàrẹ̀ ìlànà wípé ẹ ń bá yọ ṣáájú ká tó lọ yídì sọ́dà kọ̀ọ̀kan ní Yidi ó sì sàárà nù sàárà òun náà sì ni hadith abdullahi bin umar ti mẹ́nu sọ yìí náà wípé wà á máa rọ bí ajáyé àkọ́bílà kúrújì nẹ́sì làṣọ́lá àrùbídà ni pé kárí pé ayọ́ ṣáájú kó tó páwọn èèyàn lọ rè kí yídì ṣùgbọ́n àwọn sọ̀hábà kan àwọn máa ń yọ́ lọ́kọ̀ọ́lá tàbó bíi ọjọ́ méjì naam kò sí aburú bíi eléyìí náà nítorí pé dáadáa náà náà ni adúrà àwọn mímọ̀ tí wọ́n ní pé èèyàn ti ti lè yọ láti ìbẹ̀rẹ̀ Ramadan ṣùgbọ́n eléyìí ó kù díẹ̀ káàtó nítorí pé ó kọ tí nǹkan yìí jẹ́ sábàbí rẹ̀ náà ni jaka tá à ń yọ ọ́ fún ìtúnu so ìtúnu ló bi ó sì dáa pọ̀ èyí tí ń ṣáájú kọ́ ọ̀njọ́ méjì kò sábúrú ń bi eléyìí jẹ̀máà sáà lè fi owó yọ eléyìí ọ̀dà pípọ̀ ká gbọ́mọ sí aláìyé zakatul fitiri a lè fi owó yọ ẹ̀yin àbúrò ànífà làwọn lè fi owó yọ àfa kan báyìí sọ ó ń ṣe ọlọ́run fúnra rẹ̀ òun lọ sọ ní tá a fi yọ oúnjẹ ló pé o kí sì ni ìdí tọ́fà tá a fi ní a lè fi owó yọ ìdí tá a fi lè fowó yọ ó ní pé gbogbo ẹni ẹ̀sìn tó ti gbé aṣọ ìròyìn kan wá bí nǹkan ṣe wá ńlá ṣèṣe ànábì kọ̀dá kọ nùkúdù kúùtù lọ́dá kọ kọ̀dá kọ owó ó ń béèrè ọwà béèrè wípé tẹ́ ẹ bá lówó la lè fi yọ ẹ máa dá wa lóhùn o ṣàánú àwọn aláìnílẹ̀ fẹ́ ṣe múlá nínú àwọn fẹ́ ṣe sálẹ̀ ní òsì láyé ànàbì wọn lọ wà sálẹ̀ bá láyé wà láyé tí a náà sìn ẹ̀yìn wọn ní nàní ọ̀dà aláìní ayé ànàbì ń ló gbópọn jù ní àbí aláìní ayé tiwa wọn ni aláìní ayé ànàbì ni torí pé àwa tó ń rí bí yáàsí ni yáàsí lọ́hùn ó dé ní so wọn bẹ láyé àbí òṣèlú yàrá mi wọn ló wọn bẹ kò sí á pé wọn ò fowó yọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tó wá ní wípé tẹ́ ẹ bá ní tó gbé yín náà ní àánú fáwọn aláìní sẹ́yìn lẹ́ẹ̀ láàánú umar nabi ju àníṣe asram lọ jẹ̀mọ́ àṣẹ̀yìn wá àṣẹ̀yìn bọ̀ nígbà tá a wá ara àwọn eléyìí àrípẹ́ àwọn tí wọ́n ń kóra wọn jọ bíríkótó bíríkótó síbì kan láti máa fi ẹgbẹ́ darí ẹ̀sìn àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yìí lábẹ́nú ọ̀pọ̀lọpọ̀ padà jẹ́wọ́ wípé táwọn bá gbowó ìjọ àwọn àrípẹ́ bùkátà mùsùlùmí ti kọjá àǹfọ̀n lóúnjẹ ẹ̀jẹ̀ níjẹ́ òun èjẹ́ tán owó ìta abalẹ̀ gbàjọ two two five one eight nǹkan nǹkan mọ́ra wọn ká lọ ralẹ̀ ká kọ́ school of nursing ká ralẹ̀ ká kọ́ iléeṣẹ́ fáwọn ilé àwọn máa sọ́sẹ́ kó bá sásùn hospital ṣe ń tànà bí wílé léyìí ṣe ń ti ẹran wa léyìí wọ́n ní ilé oúnjẹ ọdún òní wọ́n pè bákan náà tó bá jẹ́ pé wọ́n ẹgbẹ́ lọ ń kó fáláì nìní èló ni gbogbo sàkátìrì fìtìrì jáde kọ̀ọ̀kan fẹ́ yọ ní ìsìn kọ̀ọ̀wọ́ two five kí ló fẹ́ ràn nínú sẹ̀mí aláìní ẹ̀yà fẹ́ fi dasọ sí lọ́rùn sànàbí ọmọ pé wọn ò wọ́sọ tẹ́lẹ̀ sànàbí ọmọ pé wọn ò rí bàtà wọ̀ tẹ́lẹ̀ jẹ̀mọ́ ẹ̀jọ́ ẹ̀jẹ̀ àṣẹ̀sìn bó ń ṣe ọlọ́run ṣe ṣe ṣùgbọ́n zakatul fitiri èèyàn wá lè fowó yọ àwọn èèyàn ní ọ̀sàlàyé rẹ̀ dáadáa ẹnìkan bẹ ní tìkáàfù kò síbi tí ó gbà lọ́mọ́ àwọn láti káfíńkà sọ pé abọ́ ráìsì kan one three ni o tọ́ba pẹ́rẹ́sì lọ́fẹ́ lò kápẹ́ ẹ̀wà ni o iye báyìí ni o kápẹ́ kẹrin kàgàrí ni o òun wá fowó lé ẹ lọ sọ dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá gbólọ́ lónìí tìkáàfù náà abẹ́nìkan rán lé lọ́ọ̀rẹ́ ra nǹkan kó ojó ń tọ̀hún òrí tọ́ba rọrùn rẹ tí ọba lè rí ayé ti rọrùn fi fídíò fóònù rẹ fi ṣe ṣiṣẹ́ ń di ẹ̀ sí mọ́jáwìn ọmọ ẹgbẹ́ kí mẹ́pọ̀ òun fowó yọ kò fowó yọ ó fẹ́ ní tí ó bára nǹkan yẹn lówó bó o kúkú yọlẹ̀ náà owó ni wọn náà fi ṣe kí ni o òun ló fi rà bẹ́ẹ̀ fún di èyí ẹ̀jẹ̀ àṣẹ̀sìn bá a ṣe lè gbà bí wọ́n ṣe gbà lọ́wọ́ wa àtẹ̀mí àtẹ̀yìn àní ṣẹ̀sìn o èntànà bíi ṣeré èntọ́nà ọ̀bọ gbànú fún di èyí zakatul fitiri jama ẹ̀jẹ̀ ayọ kọ́kọ́ ọyọ káyọ ọyọ kọ́mọ ọyọ kálejò ọyọ kónlé ọyọ kẹrù ọyọ kọ́mọ olúwàbí ọyọ àgbàlagbà ọyọ ọmọ èké ọyọ obìnrin ọyọ ọkùnrin ọyọ káyọ báyìí láti fi wújú rọmọsọ àtàlà táyè bá gbà wá ni àbáníkàmẹ́nu bá díẹ̀ níbi ọ̀rọ̀ yídì ṣùgbọ́n kò sí ààyè mọ́ ṣùgbọ́n à ń bẹ lọ́hùn kọjọ kọdà kan tó yẹ pé ọ̀la bá tún lè jẹ́ ọjọ́ ọdún asọ́pù ni tọ́lọ̀ ìbá sọdún inshallah rahman a jẹ́ pé ara yẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yídì àdá wasallallahu wasallam ala nabiyina muhammad wa ala alihi wasabi wasallama tasliman kathira wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú tó bá yẹ pé ọ̀la bá jẹ́ ọjọ́ ọdún inshallah aago méje ó kù ìṣẹ́jú mẹ́wàá òní àkìrùn ní ìyá ọ̀nà ìbóríjà gẹ́gẹ́ bí ìṣe wa kọ́lọ́mọ́sà jẹ́ kí ojú wa máa rọ́dùn ó máa ṣàlámà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. pipo wey no dey shame wey no dey fear to show you sabi news level na better things dey follow Instead dem make dem talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better things dey follow person wey dey give heavy gbosa Go add gbas gbos back to person wey wan give dem gbos <laughs> better things dey follow person wey no condition fit end the flenjum because to flenjum na the koko and e fit happen anywhere better things dey follow person wey fit jollificate with only smooth and better gbedu better things dey follow person wey no dolly dey dictionary person wey no come fit kill itself na im make smooth chapman dey sama your life with correct flavour eh wey go make your life poof so if you think chapman make you drink smooth. Mami, èyí ká gbá bọ́ọ̀lù yìí. Mami, èdè bá mi ti kẹ̀kẹ́ mi mami ó yẹ fokùn yìí mami ẹyẹ ká ṣe bójúbójú o mami ẹyẹ ká mu Twisco ẹ nílò ẹ. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. Eh, please sir, how do I get to Retire Well Crescent? It's easy. just go straight on longitude 155 take a 360 degree turn then ah. traverse on the trajectory <laughs> and bam you enter the streets you can't miss it at stabic ibtc pension managers we believe that preparing for the future should be easy email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started stambic ibtc pension managers a member of standard bank group ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere á máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí Smooth Chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ Smooth Chapman aṣaralóore gbèrò nípa Chapman mo smooth. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. thank mọ̀ mọ̀ a sì dá ó mọ̀ mọ̀. àbúrò pé ẹ̀ màmí tẹ́lẹ̀ ni ẹ̀yin méjèèjì. ta ni o màmí. pé ọmọ ó yàtọ̀ sí ọmọ àmì wà lórí ọmọ. fàmì sórí ọmọ. filẹ̀ <laughs> fàmì sórí ọmọ. èmi ni ayébẹ́lẹ́ fẹ́ pè ní bọ́ọ̀ì bọ́ọ̀ì ló fẹ́ sọ tẹ́lẹ̀ náà. Jesus Christ. jo èmi la ayéfẹ́lẹ́. yes na ayéfẹ́lẹ́ lórúkọ ẹ̀ tí òun dorúkọ méjì ni <laughs> ayéfẹ́lẹ́ la yé mu ẹ̀ sí náà kí lélẹ́yìí kí bá mi wá irú ẹ̀kan fún sí irú ẹ̀kan tó bá tóbi. tó bá gbà kan sí òní gbà mí wọn ah, ah, ah. má lọ fọ o kí ni déètì ní. <laughs> mi ò mọ ta ló ti ń bèrè. ṣé ìwọ ló sọwọ́ ṣù ni láyé dẹ̀ fẹ́ fọ sálárì. ṣé wọ́n ò lè wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni yẹn ṣe ṣe ni. ṣé wọ́n ò mọ̀ gbá ni. kò ní fẹ́ somi gbélé kejì. <laughs> ayi o n dùn ma jẹ o sound yẹ. èmi náà dẹ̀ mo dẹ̀ like sound yẹn dá bákan bákan sí bákan torí pọ̀ mo like sound yẹn bákan sí. torí pọ̀ jẹ́ sound engineer mo da sound mo da sound yẹn mọ jẹ́ kí n gbọ́dọ̀ sound. nígbà nígbà tí ayébẹ́lẹ́ nù tún gbà lọ́wọ́ bákan sí bákan sí. ẹ yà fún mi nínú sound yẹn lẹ́ẹ̀kan sí. bákan sí mọ́nà. kó kóró kóró. iṣu ẹ̀ṣẹ̀ báyìí. Ah, ẹ jẹ́ kó gbà ẹ jẹ́ kó gbà.

èmi lè sáìn wo mo sáìn tuntun ẹ gbé síbi kan. mo wá jẹ n bọ ẹ jẹ kí má bàa mi sáìn. jẹ n bọ <laughs> wo ni má bàa mi wo. kọ́kàn wo. ok ok. Cool. mọ nǹkan tó ń ṣe mí. Ah, ah. kárí kárí kárí. mo ti mọ mo ti mọ yẹn. kárí ètò sẹ́ta àti ètò torí kíákíá torí iṣẹ́ pọ̀ ńlẹ̀ o hmm. iṣẹ́ pọ̀ ńlẹ̀. alájí ẹ̀ káàbọ̀ ẹ ra. iṣẹ́ ẹ hmm. láwẹ̀ sà ẹ ní ah. ẹ dẹ̀ máa wọ lọ́hùn bá nìkan fún yín nìkan ni o. ebo <laughs> nìlànà ni ebo là lọ dún bọ́wọ́ bó ṣe wọ ọlọ́run ni a la, ṣọdún lọ́la a lè ṣe lọ́túnla a lè ṣe lọ́túnla irú tọ̀dọ̀ mi ní ìsìn ó sì dọ̀túnla. títí ewu títọ̀dọ̀ mi ọ̀túnla máa tó lọ́dún tèmi ọ̀túnla máa tó ṣe nù. <laughs> o ní ọ̀túnla tèmi. ọ̀rẹ́ bàbá mi kan tó bá raṣọ lọ́jọ́ yẹn kápáṣọ ọdún yóò wọ̀ ọ́jọ́ yẹn ni bàbá mi wá bi léèrè pé kí ló dé ó ní kò sí special occasion gangan bí ọjọ́ tó bá báyàn láyé bẹ́ẹ̀ni o ní kò sọ̀rọ̀ special case kan pé yóò jimọ kí lẹ́yìn fẹ́ ọba ẹlòmíì ni ọwọ́ ah, sọ̀hún so téèyàn bá raṣọ tuntun so ọdún tèmi kò lè tẹ́lọ̀ wá mm. pé èèyàn wọ̀ wò yẹn lásán show mm. size mi téèyàn wọ̀ wò kò ti wọ̀ torí ó ń tẹ̀ ẹ̀dá kéèyàn máa wọ̀ wò torí wọ́n ti ní télọ̀ ti rán ti sáré rán aṣọ ẹnìkan rí láṣọ wedding òdì ni wọ́n rán sùtù. wọ́n rán sùtù lódì. kò tètè mọ̀. àyẹ̀dà. ọdọ́ yẹn gangan. yẹn ẹ̀yìn ni pocket. ibi wedding kan wà tí bàbá ìyàwó tá a ti ń béèrè pé ṣé iwájú lẹ wọ̀ ní àbẹ́yìn àbẹ́yìn torí the same thing níwájú aṣọ àtẹ̀yìn aṣọ later la tún gẹ̀ẹ́tì pé ṣe náà tẹ wọ́n ṣe mistake wọ́n ṣe mistake ran apá agbada síta. ran apá agbada síta bá a ṣe parí wedding yẹn. pẹ̀lú ilẹ̀ ìpínlẹ̀ o èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣe lè tẹ̀lé ajá òṣùpá yín dé mò ń fìbà fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn ohun tí ọ̀sẹ́ ẹ̀rẹ̀rìndínlógún tá a fi tẹ ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná ni omi ti ń jòmọ́ lọ́wọ́ jẹjọ́jọ́ ẹ tọwọ́ ìbà tẹ́ ẹ dé àtẹ́lẹdẹ́sẹ̀ ìbàrẹ́ ìrẹ́ òní kó jọ máa wò wálẹ́ wò àtàtà ọláyínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ẹ káàbọ̀ o let's talk about it àjọrò lájọrò ọlọ́run ògo ni forúkọ rẹ̀ abunú ni ó mọ̀ bú ọlọ́run. abunú ni ó bú ọlọ́run. Hmm, tó bá ti rẹ́ni tó ń bú ọlọ́run jù hmm, yẹ̀ wò abunú ni. ohun méjì ni tó bá ti rẹ́ni tó ń jà fọlọ́run jù hmm. tún yòun náà wò abunú ni. abunú ni torí ntọ́lọ́run ó ṣe kò fi hẹ́ nìkan kan. àrí ìró àlá tí ń gbénu ọ̀run ṣòwò ọlọ́run ní jẹ́bẹ̀. ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ní tí ò sẹ́ni tó lọ́kọ́ kọ́rọ́ mọ́ lọ́wọ́ agbára rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ohun tó wá fi ń jọ́lọ̀ òun kò lè yé ẹnìkan kan àwọn wòlíì ń gbìyànjú o hmm. jámọ kí o kan sárasára fáwọn àáfàá náà hmm, àwọn adáhunṣe náà ń gbìyànjú hmm, oníkálukú ṣà sọ̀tún sósì ọlọ́run sì ń bẹ lọ́run ó ń ṣohun tóun nígbà míì ifá sọ̀rọ̀ bàbá mi Èdùmàrè á sì yí padà onífò tún máa béèrè pé àbóhùn ò tún rí ni àbóhùn ò tún rí ni hmm. wòmí hmm. mo ń kí ọlọ́run lọ níjọ́ kan dẹ nìkan hmm. wá ń béèrè pé eh. wáyé tí mo fi ń fi orí kí òṣàlẹ̀ àwọn kí olódùmarè kí lòṣàlẹ̀ tí wọ́n ti jẹ́ oníṣàngó ni eh. ngbà tí mo ní fọ́gìrì lagiri fọ́gìrì lagiri olólólólóló oníṣàngó ní jẹ́bẹ̀ mo wá sọ fún pé kò tí ì mọ̀ ni mm. kó ka ìwé Joshua dada odi ló di Jẹ́ríkò ah, odi ńlá ni ògiri ńlá lògiri Jẹ́ríkò <laughs> àwọn onímọ̀ bíbélì ní bí mọ́tò bíi tírélà tírọ́ọ̀kì tó bá kó full load mm. ó lè gorí odi jẹ́ríkò kó sì mọ́yìn jẹ àmọ́ ńgbà tó wu olódùmarè níwájú ẹ̀ ó sì tìpilẹ̀ tìpilẹ̀ káà odi jẹ́ríkò ògiri ń sì ṣubú lórí òun gangan lè giri tí ń là giri hmm. ó la gbogbo ògiri ń kalẹ̀ bólódùmarè bá fẹ́ gbàyàn fẹ́ kalẹ̀ ó lè hmm. fi èèyàn gbẹgbẹ̀rún ṣòfò dànù ọlọ́run mọ̀ ní nítorí pé o ṣe iyebíye níwájú eh. wọn fẹ̀mí ẹlòmíì rọ́pò ẹ̀mí rẹ̀ ah, ah. wòmí eh. láyínká eh. lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kú òun nìkan ló kù tá a mọ̀ kó bẹ́rẹ́ fún bí a bá ti ń dunnú hmm. tá a sì ti ń yayọ̀ hmm. náà làwọn kan náà ti bẹ̀rẹ̀ sí ní dunnú lódì kejì tí wọ́n tún yayọ̀ lódì kejì síbẹ̀ náà a mọ̀ kí ọlọ́run ní adọ́gba délẹ̀ mọ́ kù síbì kankan ọlọ́run ògo mọ̀ ní fọ́kọ̀ rẹ̀ agbénisókè téńté f èmi ni ayé mọ́ fi ni hàn láhàn pa òjìlógo ṣògo hmm. ògo tí ń ṣàwárí ògo ògo tí ń ṣamọ̀nà hmm, fògo ògo tí ń mógo jáde láti ibi wọ́n fògo pamọ́ sí ògo tí ń ṣàwárí ọmọ tálákà nù hmm. kòsíkòsí nù ẹrọ̀fọ̀ nù dọ̀tí àníkọ́mọ tálákà jáde kúrò nù rà wá jókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ wọ́n kú bá balẹ̀ ni tí ó bí ọ ohun tó fi ń jọ́lọ̀ n kò lè yé èèyàn aríran jù dé ọlọ́run náà tún ní jẹ́ bẹ́ẹ̀ agbára rẹ̀ ju gbogbo agbára ayé lọ agbára rẹ̀ ju tọ̀tá lọ ìmọ̀ rẹ̀ ga ju tìṣù lọ ọlọ́run kò ṣeun tì ọlọ́run kò rí ní ti ọlọ́run kò gbá ní ti ọlọ́run kò mú ní ti immunity bá ń bẹ lára gómìnà ah, ah. sọ pé ti ayé nù hmm. olódùmarè ọba mu lágànè ó mà rẹ kúrò ńbẹ wò mí eh? ikú wọlé gbogbo àwọn sójà ṣé wọn á sun lọ ní ọlọ́run ìwọ nìkan iná ni ó tóbi ayé ò gbọ́ ọ̀run ò gbọ́ àwọn onímọ̀ ni o fọ̀run ṣẹlẹ̀ o hmm. wa fàyè ṣàpótì ìtìsẹ̀ hmm. rẹ àmójú òfurufú ò ní fèrèsé wọ́n sì ń pè ọ ní aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo àwọn nǹkan wọ̀nyí àtìrìn àjò mi jẹ́ kí n mọ́ kó bẹ̀rẹ̀ fún ọ torí pé o dáa sí mi tí ìbá ṣèwọ tó wà lẹ́yìn wa kí làbá máa wí tí ìbá tó ń ṣàtìlẹ́yìn fún wa kí làbá máa sọ onílàpá ọ̀dún òfojú rẹ wo ni mm. ìmọ̀ràn ẹ̀ka ní tòsí ń gbà mm. ká jáde ká má wọlé ntọ̀kan lé ń sọ àmọ́ olóhùn ó ṣàánú fáwọn tóhùn á ṣàánú olóhùn ó yọnu sáwọn tóhùn ó mm, yọnu sí àwa tá a tún láǹfààní àti mọ́ sọ̀rọ̀ yìí láyìn ká ń kọrin èmi ń rojọ́ àwa tá a tún ràánú gbà àwọn èèyàn míì tó tún láǹfààní àti gbọ́ wa eh. láyìn káwọn náà ràánú gbà ní àìkú tí ò lè kò àìsà tí kì í ṣá àìtí àìrí àìdíbàjẹ́ ó lágbára yóò tún lágbára ọ̀run àṣẹ yóò wu ajípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe a lè ṣe lè wí awímọ̀ yẹn ò ní wa mm, sọ̀rọ̀ mm, mm. má yẹ adákẹ́dájọ́ adánimọ̀gbàgbé sọ́ni mọ́tò gbé sùnmọ́sùn lọ ọ̀tẹ́rẹrẹ kárí ayé àwa mẹ́rìndín ní alágbàlá ìmọ́lẹ̀ wọlé alágbádá náà láàwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọláyà àkìkì tán ni ọ́ olú mímọ́ ó ń gbébi mímọ́ ó ń ṣe mímọ́ ó ń jẹ mímọ́ ó ń lo mímọ́ ó ń wọ mímọ́ ó ń to mímọ́ ó sì mọ mímọ́ gbogbo ó ń pè ní òmìmíyàmì oyigiyigi mm. Mm. Mm, olùṣọ́lá olùṣọ́lá ìwọ ló róhun gbogbo òǹṣohun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ọ̀ ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá ọlápòrò gbogbo ọba èdìdí ìdáyà aláàfin àjọbọ ìwọ ló lóko àjọbọ ọba mi ọlá ọba mi ọlá gbénu ọlá ńlá ṣọlá gbénu ọ̀run ṣògo bẹ́ẹ̀ o lọ́ba kan ìwọ nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹ̀rù tó ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ó salágbára ayé dojo alágbára ń bẹ láyé lóòótọ́ olóògùn sì wà ah, ah. àmọ́ kò sí ètò ní kápá lórí ikú kò oníkápá lórí ẹ̀ oníkápá nkápá ẹ̀mí èṣù àti gbogbo ẹ̀mí àmọ́ ń tẹríba fún ọ ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀ ìwọ tó ń jẹ́ èmi ni èmi ni èmi ni mm. èmi ni má ṣe bẹ̀rù abájọ tó kún fi rí ọ tó sá mm. jọ́dá ni rí ọ padà sẹ́yìn òkè ńláńlá fò bí àgbò oh òkè kékèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ ń wárìrì níwájú ìwọ oh. olódùmarè ìwọ nìkan oh, ṣoṣo àìrí tó ń ṣiṣẹ́ rírí ó tún mú rírí jáde kúrò nù àìrí àfin tí ògbọ́n dààmú ọlọ́gbọ́n ah. ọlọ́run ògo forúkọ rẹ̀.

playfully ààrẹ ní bala ọ̀nà ọ̀la kì kankan ìdí gan nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ó sọ yín di ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń tẹ ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge ìbàdàn Blossom Mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. Hi, I'm Greg. The other day, I was just telling my coworker about how excited I was about my next trip to Dubai when she said, I hope you know you need travel insurance if you're going to be traveling anywhere. I was surprised because I have never really thought about travel insurance before. Tell me more, I said. Just go to www.ncrinsurance.com to get it with no hassle. Their travel insurance package covers medical expenses, loss of passport, or travel documents. But most importantly, they can help you insure all the fancy items you plan on buying for me from Dubai. <laughs> so, wait, that's ncinsurance.com, right? Exactly. That insurance is money in your pocket for those emergencies that will be too tight for you to sort out when they come. Thank you for that. I would definitely visit their website before I travel. Visit www.ncinsurance.com or call 0904 841 8896 today. NCA the true face of insurance. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. mo ti mọ nǹkan tí màá ṣe hmm. mo ti mọ nǹkan tí màá ṣe. lọ wo kíní microchip sọ̀sọ̀. a ní fi ẹsìn in charge àwọn tó ń fún yàn lẹ gbogbo àwọn ìyá yẹn a ní fi ẹsìn in charge wọn. ẹ jẹ́ ká lù ú. ẹ jẹ́ ká lù ú bí ìwé yàrá gádàrà rẹ̀ tètè má lù yìí o. kí n má lé ẹ ń ṣé ìyàwó ẹ lè torí ẹ lé ẹ ń ni ìwọ náà nọ́mbà àwọn màmá yìí tó ń gbà ti pọ̀ jù. tán lẹ́rù w. ó tiẹ̀ tó ó tiẹ̀ tó wúmọ̀ kan tó tiẹ̀ wá náà tán jẹ́ ohun ní òpó làwọn Eh, ọlọ́run sì kún ọlọ́run sì jẹ́ kí wúmà yẹn kí wọ́n ti rín. very breastfeeding and bottom. iná rẹ̀. ó ṣàpadà wàá gba nọ́mbà wúmà yẹn sá. ṣé ẹ wà dé. ẹ eh, kranke mi sàn ti pàdé. jẹ́wọ́ níwájú olúwa olùgbàlà yẹn. wọ́bí wọ́bí wọ́bí ọmọ kẹrẹ wa ló sọ ọ̀tọ́ fi ọ̀wé sí. kí ni yorùbá sọ jàre. Ah, wọ́n ní ibi tá a bá fi ọmọ ọgọ́mọ̀ sọ sí ibẹ̀ ló máa ń sọ. Eh? ibi tó bá fi ọmọ Ògbómọ̀ṣọ́ sí ibẹ̀ ló máa ń ṣe. ibi abánikẹ́lẹ́ mọ̀ṣọ́ ṣọ́ ló ń ṣọ́. wàsẹ́ni ṣe ti ọ̀gá. kì í ṣe Ògbómọ̀ṣọ́. Eh. wọ́n ba òwe jẹ́. àmọ́ bàdọ́ wà ń bí yo wọ́n lè torí ẹ̀ lé ọkùnrin. ọ̀jílẹ̀wé ah. ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá tó máa ní kí àánú ni ẹwà èdè rí gbà o ẹ̀tọ́ yẹ Ògbómọ̀ṣọ́ tẹ mango mango, lu wọn ló polówó lu wọn. bọ̀dá sẹ̀rí ẹni sọ̀rọ̀ ẹ dúró. èmi ni bọ̀dá ṣe ìyáyé fẹ́lẹ́. èmi máa parí o iṣẹ́ wa yìí máa lẹ́bi. àti ṣe é gan o. ìwà níta ni ilé àti. mo ti báyé fẹ́lẹ́ ṣe é gan yíyó bí o dẹ̀ sọ fún mi lè jẹ́ ṣé bó ṣe jẹ́. kí omi ò dẹ̀ sọ mú ṣe jẹ́ náà. ọ̀pá mú rẹ bí àgbò tó ṣe eré mu yóò lẹ́nu. no sóríjọ́ tó ti fi mú ẹ̀wé capital M Eh, small letter m. letter m. Eh, imú rẹ̀ jọ small jọjí small letter m. ṣe ti no capital m ni ọ dàbí ọmọ eh, m tó dùbúlẹ̀. mo ti rí nǹkan mẹ́rà ni mi rí pọ̀ rí. ìwọ kọ m sílẹ̀ kó sùn bẹ́ẹ̀ bí mo rẹ ṣe rí. kẹ́ mọ̀ pé customer always right tàbí. kẹ́ mọ̀ pé lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àwọn mitra customer àwọn always right tó. ìgbà tí yẹn fẹ́ wọ mọ́tò naira tó wá gbé one thousand lé driver lọ́wọ́ ṣé dírẹ́bà ló ní. micra. èbó bú ẹ má gbógun tì ẹ jagun yín o ọ̀tọ̀ọ̀tọ̀ lógún o. zero eight zero three two three two one zero five nine. ẹja sáré pín ẹ̀bùn tó wà ah, lẹ̀. ẹrù wà ńlẹ̀ tó pọ̀. ẹja kanlẹ̀ ìjà wọn tí wọ́n fún wa lẹ́bùn. owó wà ńlẹ̀ aṣọ wà ńlẹ̀. ó sì lójú àwọn tí wọ́n ní ká fún. ṣé ti ká àǹkárá dé. wọ́n ti kó dé ẹ ṣeun o unique fabrics nígbàgì tuntun ẹ ṣe o wọ́n ti ká nkàrà yín dé npg farms ah, ah. adéòṣun bus stop onírú ọlọ́run rí kí wọ́n máa fún wa ní ẹ̀dìẹ̀ márùn márùn lọ́sọ̀ọ̀sẹ̀ láti gbà tá a kó wọn sì dáwọ́ ẹ̀ dúró ní ọjọ́ kan wọ́n sì sọ pé ó sú àwọn ọlọ́run ò ní dáwọ́ oore tiwọn náà dúró ọlọ́run ò ní dáwọ́ oore tiyín dúró adìyẹ márùn márùn lọ́sọ̀ọ̀sẹ̀ mm. ah, àwọn aláwẹ̀ lẹ́nìkan tún ní ká fún wọ́n ti package ráìsì tó jẹ́ lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n Kàbírù Àjànàkú tó ń pè ní Ajax jagunmólu Ògùnpa Ìbàdàn wọ́n ní ká fún ká fún àwọn aláwẹ̀ so aláwẹ̀ ní ká kọ́kọ́ yanjú báyìí bíi mélòó nìyẹn tó wà nílẹ̀. Ah, mẹ́wàá wà nílẹ̀ mẹ́wàá ẹ̀ mẹ́wàá mẹ́wàá tó jiná dẹnu tó ṣe dáadáa látọ̀dọ̀ alájí yẹn. Hmm. bẹ́ẹ̀ yẹn lálejò bọ́mọ èèyàn náà tún má lè jò wá láti school. ó ṣe dáadáa ó sì wàhálà. ok um, unique fabrics àti dúpẹ́ lọ́wọ́ apex fabrics mm. àwọn tí wọ́n fún wa ní léèsì nìyẹn tó jiná tó jiná dénú mm. ẹ ṣeun adúpẹ́ iná ò ní tẹ́wọ́n. àwọn léèsì kan wà tẹ́ bá fọ́ ó ti yẹ ẹ mọ́ sàsórùn. <laughs> ṣùgbọ́n léèsì gidi aṣọ ẹbí gidi léèsì tó jiná ah, òde. àmọ́ lóde kan tán fún mi mú àǹkárá bàbá wo àǹkárá yẹn. Mm bí ìgbà tí òkú èkó bá tó bá ṣe sínú sínú ẹ̀gúsí bẹ́ẹ̀ ni òjò ṣe pa mí nígbà tí màá délé gbogbo singlet mi pátá. ó ti di àkàrà padà. a máa ṣe kinní kan nírọ̀lẹ́ ṣùgbọ́n àní sọ fún yín zero eight zero three two three two one zero five nine ẹnìkan jẹ́ a máa yọ sí lójijì afẹ́fẹ́ nìkan lówó kan hmm, a ní sọ kò ṣiṣẹ́ o hmm. kò ṣàbọ̀ o. a wà ní sọ kóòdù yẹn. a ní sọ nǹkan tí afẹ́fẹ́ fún ẹni yẹn ní owó yẹn. fóònù da. mo wà níbí. ọ̀ya gbé gbé. hello mo ti gbé. hello. hello. kò mú mú mi mú mi mú mi ọjọ́ ti lọ. hello. hello sir asis rọ́fíàsì láti challenge. orúkọ yín lẹ́ẹ̀kan sí i. asis rọ́fíàsì láti challenge. ẹ rọpò mi ò gbọ́ o. afis rọ́fíàt láti challenge. rọ́fíàt láti challenge. ṣe ní níta kọ́kọ́ máa fún yín torí pé ẹ tẹ̀lé òfin àti ìlànà tá a gbélẹ̀ lórí rédíò yìí ẹnìkan láti Australia ó ní ó máa ń ká àwọn lára tá a bá ń gbẹ́ yí rédíò yìí ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò ó ló máa ń ká àwọn lára ẹni yẹn wá sẹ́ndì owó kan sí wa hmm. wípé ẹni bá ti kọ́kọ́ pè wá lénìí tí ò bá ti yí rédíò ẹ̀ sókè kó hàn tó dẹ̀ dárúkọ méjì tó dẹ̀ dárúkọ méjì wọ́n ní ká fún un ká fún lówó yẹn kó fòṣọdún ẹ̀yin ni ká ẹ kọ́kọ́ wá gbà wọ́n kèsà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ẹ báyìí láti mọ̀ ṣe. tẹ bá tún wá dé àá wá gbé oúnjẹ àwẹ̀ fún yín ẹ gbóúnjẹ àwẹ̀ ẹ wàá gba tinú envelope yẹn ẹ wàá tún gba díẹ̀. ẹ gba díẹ̀ ti MPG Farms ẹ̀yin hmm. nìkan ni o ẹ̀yin nìkan ni o onífẹ̀ẹ́ tẹ̀lé òfin àti ìlànà tá a fi hmm. gbé kalẹ̀ pé a fẹ́ fi jẹ̀bù àbí ká fún yín ní lèsì ọ̀pá mẹ́rin. àbí ká tún fún yín lèsì sí ni. bẹ́ẹ̀ ni sàkóso wà láṣà tó bá wà. ẹja fún yín lankara ẹja fún yín lankara. òun gbọ́dọ̀ lọ yídìí o. sẹ́gbọ́n hmm tẹ́ ẹ̀ bá rẹ̀ tí ó bá ìran sàdíà ń bẹ lọ́dọ̀ mi sàdíà ọmọ sọ́ran pàtàkì kọ̀sáṣọ tí ò lè ran kò nídìí kọ́ wọ̀nyí àti sàdíà yóò fojú sùn láì ìran tọkùnrin wá ti wòyìn látòkè délẹ̀ ó ti mọ̀ ń tọ́ yẹ yín ẹ máa bọ̀ báyìí àbí kẹ́ máa bọ̀ láàárọ̀ ọ̀la kẹ́ẹ̀ lọ́rọ́ sùtù òdì fún bàrà dídì. hello ẹ kọ́ lẹ́ o. hello. hello. hello. hello. ẹ kọ́ lẹ́ o orúkọ yín orúkọ yín o. Ibrahim Adékèké. ẹ orúkọ yín jẹ́. Ibrahim Adékèké. ẹ̀ ń gẹ́rẹ̀kẹ́ Ibrahim kílẹ̀ pé. Adéǹgẹ́rẹ̀kẹ́. Adéǹgẹ́rẹ̀kẹ́ Ibrahim. Agẹ́rẹ̀kẹ́ Ibrahim. Agẹ́rẹ̀kẹ́. sábó ni wọ́n mọ̀ gbé báwọn. ẹ gbọ́ ságẹ́rẹ̀kẹ́ ń sọ ní ìmú yín wọ́n ti bínú lọ wọ́n rí rèkégé ọmọ ṣe o ẹ kúrọ̀lẹ́ o. adé agbo abdulsamad láti olódó. adé agbo abdulsalam láti olódó. samad. ẹ máa bọ̀ kẹ́ wá gba oúnjẹ ṣé aláwẹ̀ ni ẹ wá gbé páàkì kan láti ọ̀dọ̀ bọ̀dá yẹn kí lorúkọ wa. ajas ajalaku kọjá kọjá múlẹ̀ ìka girigiri tabari yìí ká sọ pé àríyìn ó yá yá yá yá. hello. hello. orúkọ yín. orúkọ mi ni Táíwò Tajudeen. Táíwò Tájù. bẹ́ẹ̀ ni sà láti ayégún olóde. ẹ má bọ̀ kẹ́ wá gba àkàrà ọ̀pá mẹ́fà láti ọwọ́ Unique Fabrics. Ah, mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Fresh FM mo dúpẹ́ lọ́wọ́ dr Yinka Ayéfẹ́lẹ́ àti iléeṣẹ́ Unique Fabrics. àti iléeṣẹ́ Unique Fabrics. ẹ kúrẹ̀lẹ̀ orúkọ yín orúkọ mi ni ọlájídé fawad láti mọ́remí. fawad fawad láti mọ́remí. ọlájídé hmm. fawad láti mọ́remí. ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kí lẹ fẹ́ ká fún yín. ntọ́ ti dáa náà nípa. ẹmú kan ẹmú kan tó ti dáa ni ẹja fún yín ní ráìsì tájà náà kú ní ká fún yín. ẹ ṣe sá. àbí ká fún yín ládìyẹ sí ká fún yín ní léèsì. ṣé ká fún ládìyẹ sí ẹ wá gbadìyẹ ẹ wá gbadìyẹ ẹ gbadìyẹ ẹ yapa hello torí ọdún tó wà ń ta la ṣe ń bu kirikiri. orúkọ mi ni abduljelil ọpẹyẹmí mo ń pè láti àkúbọ. jelili olóko olóko asalaamualeykum. Hmm. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. mélòó lẹ gbàánú àwẹ̀ yìí. mélòó lẹ gbàánú àwẹ̀ yìí inshallah mi gbọ́dọ̀ dín kankan bẹ́ẹ̀. Ah, ah. ẹ máa bọ̀ wá gbé ẹ wá gbé páàkì kan gbà tí wọ́n ṣe nǹkan oṣù kò ṣe á ní pé ẹ máa bọ̀ kẹ́ ẹ wá gbé páàkì kan ẹ jẹ́ ká fún wọn lẹ́yìn ẹ wá fún ẹ wá gbadì yẹ. dẹ́ tún máa fún yín ní àkàrà tẹ́wọ̀ lọ́yìn dì. onípẹ̀ tún wá jẹ́ olóko. mùsùlùmí tòótọ́ tẹ́tún yóò jẹ́ orúkọ jẹ̀lílì tèmi gan ń jẹ́ a yín láǹkàrà ọ̀pá mẹ́fà tẹ́wọ̀ lọ́yìn dì. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o ẹ má fi sálámà ìgbé wa mọ́ra o. wọ́n jọ ń gbé fúlọ̀ mọ́ra. bọ̀dátọ̀ yìí kúrò lẹ́ ń gbé. Ah. kí ẹ pé. sọ ìbà adéyọ. ṣé ẹ gba awẹ. mọ̀nsálà. gbogbo ládàá rẹ ọlọ́run ò ní fi dùn yín. jàdákùnlá ẹ̀rà wàhálà kùn. ẹ wá gba páàkì. ẹ wá gbé ráìsì. ráìsì. kẹ́dẹ̀ ṣìkà fún alẹ́ díẹ̀ sí náà. ẹ wá gbá díẹ̀. torí ọdún tó wà ń ta la fi ń fi adìyẹ tọ́ọ̀pù ẹ̀ kẹ́lẹ́ fi rí nǹkan sílẹ̀ rice àtàdé náà ti lọ rice àtàdé ok ọ̀yà ọ̀yà ọ̀yà ti lọ ó ṣe bíbí kí n fa nǹkan lásìkò. hello. hello. orúkọ mi ni abdulrahman Idayat látẹni òòṣà. ẹni òòṣà abdulrahman bẹ́ẹ̀ni ok. Idayat. ẹ máa bọ̀ five thousand la máa fún yín. Allahu Akbar. Mm, ẹ ṣeun. ìyẹ̀yẹ̀ ṣe. hello. hello. àyìnlá adé níran láti orí ìta challenge àìná adé ẹ máa bọ̀ kẹ́ wá gbé oríta lẹ̀ ń gbé ṣé muslim ni. rárá mi ṣe muslim sá. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba tíkẹ̀tì ẹ lọ gba adìyẹ. ẹ gba adìyẹ. Mm. ẹ ṣe ẹ ṣe sá hello. hello. orúkọ yín ẹ kọ́ ẹ̀lẹ́ o. orúkọ mi ni Muibat Adébáyọ̀. ṣókó ni. bẹ́ẹ̀ ni o látàpáta. ṣókó ni yín opó ni mí opó ni mí opó ni mí. ẹ wá gba ẹgbẹ̀rún márùn-ún ẹ ṣe o ilé iṣẹ́ yín ó máa rò sí o. ẹ gbé ráìsì ẹ gbé ráìsì lọ dé. a tún fún yín láǹkárá ọ̀pá mẹ́fà sí. àti àǹkárá ọ̀pá mẹ́fà. ẹ ṣe ilé iṣẹ́ yín ilé iṣẹ́ yín ó máa sí o. hello. hello. orúkọ mi ni ọláyínká morufat. ọláyínká. morufat. morufat ṣókò nìyí ni. mama. àǹtí morufat. mama. mama. mọ̀nì. ẹ̀yin ò lẹ́bùn. hello. hello. hello? hello. hello ẹ kúrọ̀lẹ́ sà. orúkọ yín. bàrà mo ti mufta láti amúlòkó. ọ̀dà mufu. sà. ẹ pẹ̀lẹ́ bó o ní gbogbo ẹ̀. ṣe gba àwẹ̀ yìí pé. a ah, inshallah. mashallah hmm. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba. ládàá rẹ ò ní dùn yín lágbára lọ́wọ́ lọ́wọ́. ẹ wá gba ráìsì. ẹ wá gbé ráìsì. ẹ sà. a sì fún wọn níta adìyẹ sí. ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ náà sí. ẹ gba adìyẹ kan sí. òní sanbẹ fúlẹ́sì fm òní bá jẹ́ wọn. aláwọ̀ ẹ̀ ló sà ẹ kú sọ ẹ wọ lẹ sọlá ṣìtù láti mọ̀nà tán. ìṣọ̀lá ṣìtù láti mọ̀nà tán. bẹ́ẹ̀ ni sà. bàbá ẹ tọ́mọ ọdún mélòó. àwọn ti tó sixty five. sixty five ẹ ẹ á máa fún yín láǹkárá ọ̀pá mẹ́fà ayé sì gbé ráìsì fún yín. a gbé ráìsì fún yín. o hmm. ti tó fún mi. ẹ ṣe sá mo dúpẹ́ o. kò sọ arúgbó náà. mo dúpẹ́ o. ah ṣé ká fún yín jẹ bàbá bàbá ǹjẹ́ fowó. kí ẹ gbọ́ fẹ́ sá o. ṣé ẹ fowó ni bẹ́ẹ̀ni sà. nínú owó àti àwọn ẹ̀bùn tá a fún yín èwo lẹ fẹ́ múnú méjèèjì. ìṣe ẹ bá fún mi náà ní sa o. a wà á fún yín lówó fi jọyìn ẹ torí ẹ lójú kòkó. mo dúpẹ́ sá wàrà fún ọ náà kan ẹ máa gbà sá o. táìmù wo ni kí n wá sà. anytime tó bá wù yín lọ́la. ọjà sà. club náà ń gbé ten package wá. ọjà ẹ ṣeun. ó ti pọ̀ sí nìyẹn EOB fans club wọ́n ti kẹ́rù tiwọn náà dé ah, ọdún yìí ti dùn wọ́n tún páàkì àwọn ti páàkìjì àwọn ráìsì àtòróró èyàn ó ṣe bẹ̀ sí i mm. ó sì jẹ ráìsì kẹ́mú ah. ọdún ti dùn. a mọ̀ yọ ah, síra o a mọ̀ yọ síra o hello. hello. hello ẹ kúrò ní sá ọlánìyọ lámìdí ló ń sọ̀rọ̀. kí lẹ porúkọ yín. ọlánìyọ lámìdí ló ń sọ̀rọ̀. ṣálá àwẹ̀ ni. sa olaniyo lamidi lo n soro ki le yin olaniyo lamidi lo n soro sala awe ni sà. ẹ máa bọ̀. okay. ọlá ẹ wá gbé ráìsì ẹ wá gbé ráìsì àní àti kọrúkọ yín sílẹ̀ ẹ wá gbé ráìsì ẹ wá gba tíkẹ́ẹ̀tì adìyẹ kẹ lò òróró ti wà ní ráìsì ẹ gbé. mọ̀mọ́ nìkan lẹ̀ ẹ́ rà ẹ̀ ló. aláwọ̀ ẹni o lẹ́kọ̀ọ́ usman aládùúgbò lọ́wọ́ lẹ́kan. usman. usman láti gbé lu àjọ. àwẹ̀ yín ò pé àwẹ̀ yín ò pé. Ah, ìbọ̀rọ̀ para mi ìdájú mẹ́ta lọ́rùn. Ah, ah, eh. eh. torípẹ́ sòótọ́ eh, yẹn torípẹ́ torípẹ́ sòótọ́ yẹn ankara ọ̀pá mẹ́fà la fún yín láti unifabrics. Mm. kí ló ń ta. ankara ọ̀pá mẹ́fà lẹ máa gbà. ẹgbẹ́ mi ò wá sí sáré. ankara ankara ló wù mí kí n fún yín. hello ẹ sọ̀rọ̀ sókè sáà hello. bóyá ká dá yòókù dúró di jọmọjọ. ìwé kàtọ. orúkọ yín. Táíwò Ebenezer láti Jẹ̀bọ́dé. Hmm. ah kí la fẹ́ fún yín o hmm. Táíwò Ebenezer láti Jẹ̀bọ́dé kí ló parí nọ́mbà yín bá mi wojú nọ́mbà. eleven. eleven zero eleven zero eight one ló bẹ̀rẹ̀. ẹ dúró bẹ́ẹ̀ yẹn o. Hmm, ẹ dúró ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ok ok. kí ẹ ti rí mú ok ẹ ẹ ẹ ẹ a ti nǹkan kan sákàǹtì yín. wọ́n máa a pè yín. a pè yín. ok sir ẹ ṣe sá. ẹ ṣe ká mú kan sí ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. hello. hello. yes sir. salaam aleykum. wa aleykum salaam. orúkọ mi Lawal. sa. Muritala Lawal. Muritala. láti pátá ojú rìn Lawal. Ah, bàbá ẹ tọ́ ọmọ mélòó sà. sixty sixty. sixty ẹ ok ṣaláwẹ̀ ni yín ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ a máa fún yín ní ráìsì. màá mo wà nítorí mi ò ríra ojú ìdùnnú. Oh. kí lorúkọ ọmọ tẹ fẹ́ rán wa. Ibrahim. Ibrahim kí ni. Lawal. Ibrahim Lawal. bẹ́ẹ̀ni. n kò ládùúgbò yín. sáfàdé ojú mi ni. ok. okay torí Ibrahim làwọn àpọ̀ gan mm. kọ́ máa lọ jẹ́ lè tó bá ti kọ́kọ́ dé. kan tẹ̀ ń gbé ojú ọ̀nà kékeré. nǹkan náà ń gbórí tàjà lẹ́yìn. mo mọ iyọ sẹ́ẹ̀tì. yíyá dàdúró ń bẹ̀. yes adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fún wa lẹ́bùn kínní kan wá kù tá a ṣe o wọ́n ní ká fún àwọn opó ká fún wọn ní owó kan. Hmm. a fẹ́ ṣe bá ẹgbẹ̀rún tó gbéra díẹ̀ ni nọ́mbà tí a máa ń fi síta jẹ́ ká lo nọ́mbà míì lẹ́nu ká tẹ̀ fi yí padà lórí mhm. ẹlòmíì ti lè sẹ́ǹdì eh, àwọn kan ti dá nọ́mbà kan mọ̀. Eh. ẹ kàn táìpù opó ni mí pẹ̀lú àkáǹdì tẹ̀sán ẹni tí ò bá ń ṣopó kó má kó má pèrè lópó o irú portable nsìn tó lópó ni dádì òun. àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ fresh ò láǹfààní àti participate. ẹni bá ṣiṣẹ́ ní fresh fm kò láǹfààní hmm. àbáwọn òbí wọn ọ̀rẹ́ ìsìn mi náà lọ pé màmí o. bẹ́ẹ̀ tèmi náà yà kó gift lọ fọdọ̀ ya eléwédú. mà kó gift lọ fún yàyín ká o. eléwédú ti dopó ti pẹ́ o. ẹ tẹ nọ́mbà yìí zero seven zero five eight eight hmm. three nine four six three. ẹja tó mú. zero seven zero five eight eight three nine four six three. nọ́mbà yẹn lè máa send message ẹ máa send text message sí ni o ẹ má hmm. pe nọ́mbà yẹn o hmm. text message lè máa send sí pé òpó ni the first twenty òpó tá a bá ti text message wọn bá kọ́kọ́ wọlé hmm. ni a máa mú ẹ jẹ́ kí yẹn dúró bẹ́ẹ̀ lórí program let's talk about it um, like, mind your language mind your language hmm. uh, àwọn ìbéèrè kan jẹyọ àwọn bíi ìdíje ó wáyé lórí ètò yẹn èbóbu um, ẹjọ ẹ bọ́ báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ ní kíkún fún àwọn olólùfẹ́ èbóbu kí ni tí ó bá ilé èdè ọ̀dà ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ̀yin ni mo ń bì. ẹ̀yin mi ah ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ní yorùbá ni o. àwọn interworld management services àwọn ni wọ́n kó twenty two volumes of encyclopedia Wa. Eh? mẹ́ta. Eh? tí kọ̀ọ̀kan dẹ̀ máa wọ́ ti bíi three hundred thousand. Ah, eh? bẹ́ẹ̀ ni world eh, encyclopedia. encyclopedia. so <laughs> má encyclopedia. encyclopedia. encyclopedia. encyclopedia. Eh, encyclopedia. psycho wà nbẹ. encyclopedia. bá ọpọlọ lọ. so àwọn tó wá represent iléeṣẹ́ yẹn wọ́n wà ń bí àwọn ni wọ́n gbé kinní yẹn wá sórí program pé ká máa béèrè question wọ́n gbé mẹ́ta ẹ̀ wá wọ́n gbé mẹ́ta ẹ̀ wá close to one million naira yẹn bẹ́ẹ̀ni tó jẹ́ ah, sixty two volumes bẹ́ẹ̀ni. so ilé ìwé mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ <laughs> tí wọ́n ṣe dáadáa tí wọ́n gbà á àkọ́kọ́ ni Ìbàdàn Christ Apostolic Grammar School bẹ́ẹ̀ni school one àpè eh, school one àpè oníyèrè Ìbàdàn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, Ọládélé Jeremiah ìyìn olúwa òun ló gba ìbéèrè yẹn fún yín orí ìyìn olúwa yẹn pé ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún ìyìn olúwa yẹn dà. ìyìn olúwa dà. mo dáadáa. ọ̀ya gbẹ́nu sí microphone. gbẹ́nu sí máìkì. kí ló fẹ́ sọ fún Fresh FM àti mind your language àbí àwọn tó fún yín lẹ́bùn. mo dúpẹ́ lọ́wọ́ Fresh FM Ìbàdàn hmm. pẹ̀lú àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn lórí school ọ̀nìyẹn. kí ni ìbéèrè tán bí ẹ ń jọ́ náà tó dáhùn. àwọn ìbéèrè yẹn pọ̀ orí eh, ó ti pẹ́ tí a ti máa ń ṣe bọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò school on air hmm. abazadọ adédọ̀tun túndé adéníyì mo gbàdúrà pé ọlọ́run máa jẹ́ kọ́ wọn rókè lókè. àmín àwọ̀ ah, rẹ ti rókè ọ̀rọ̀ rẹ ti rókè kó má jábọ́ wálẹ̀. Ah. èmi lọmọ yẹn jọ. èyí burúkú sígbó olú ayé àwọn olódo olódogu ilẹ̀ yìí àti tùkì òkun. ni mú ẹ dọ̀bálẹ̀ bí ẹni kẹlẹ́ ta ẹ <laughs> Rejoice Academy Model School oríta mẹ́rin gangan sí nìbàdàn agboola gbemisola. agboola gbemisola ló ń da hmm. ẹ bá mi wò látẹ̀wọ́. gbẹ̀mí ǹjẹ́ o rántí àwọn ìbéèrè tí wọ́n béèrè ńjọ́ náà lọ́hùn. bẹ́ẹ̀ni sọ èwo náà kọ́kọ́ Um, compression um, phrasal verbs adjective preposition and so on. gbogbo ẹ ló sì ti mọ̀ tán. Ah, ah, ah. yes sir um, um, kí ló bá fẹ́ sọ fún àwọn hmm. interworld management and services limited tí wọ́n fún yín lẹ́bùn yìí. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àǹsà ọ̀hún á máa ròkè. àmín àmín àti eh, ìkẹta. God's Blessing Comprehensive College Yemetu Ibadan God's Blessing Comprehensive College Yemetu Ibadan Ìdòwú Esther Oyin Olúwa Oyin ok. ṣé o rántí ìbéèrè tó gbà ó pọ̀ díẹ̀ ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ló bó kí lọ́mọ tá ń fi encyclopedia ṣe. ọmọ hmm. sọ ẹni tó dádì. gbẹnu sọhùn. kọ́ngègè kọ́ngègè. ìwọ náà kọ́ngègè encyclopedia. àbọ̀tẹ̀ sódà. <laughs> lẹ́nu ẹ̀ ọ̀gá eh. ọ̀gá ṣé o mọ̀ pé ajá ńlá tó ń dààmú Tinubu kò jù báyìí lọ. <laughs> òwe yorùbá kọ́ o kí ni òwe òwe bú o. ọ̀gá big fish wey dey for inside river wey dey give river from. ẹja eh, kékeré tó dànù búlà ajá látọ̀ dàbú tinubu kọ̀ jù báyìí lọ àmọ́ kékeré tó wà nílé ìwé tó ọkọ̀ rẹ̀ tó fún wọn. wọ́n ní ẹja tó ń dààmú ibú òjàpá lọ. ẹhẹ́ wàá sẹ́ni ṣe ti ọ̀gá. kì í ṣe tinubu o. ajá látọ̀ dààmú tinubu ọ̀nẹ́ni. ajá kọ́ lọ́mọ eléyìí o. Eh, ẹ máa mọ̀wé yín o ọ̀yà mo fẹ́ kí ló fẹ́ sọ fún ilé iṣẹ́ tó fún yín lẹ́bùn àti ẹni tó ń ṣàtọ́kùn ètò school mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn wọ́n ṣeun gan. Mm. ẹ̀yin náà ṣe ìtàn dẹ̀ fi dá ilé iṣẹ́ ìkalẹ̀ mm. àti ètò yẹn kalẹ̀ wọn ó máa rí iṣẹ́. àmín ẹ ṣe mà. àmín hmm? o ọmọ yẹn sọ̀rọ̀ gidi ṣá. ọ̀rọ̀ yẹn jinlẹ̀ ni. èmi ló fi jọ. ìwé jinlẹ̀ lẹ́ẹ̀kan yìí mà. each time tó bá ti sọ̀rọ̀ tọ́mọ bá ti jọ lẹ́tà ẹ̀ ń lọ kàn mí. tọ́mọ bá jọ àbíkẹ́ yẹn wá àwọn tí mo. ṣé mo pé òyìnbó yẹn dádì òyìnbó ìwé tán sọ yẹn ni pé ṣètìlọ́ra ọ̀sẹ̀ sójà. mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ. ìwọ náà ti ń gé ọṣẹ àgbẹ̀. ẹ fẹ́ sódà ṣe ti lọ ra ọṣẹ sódà ní yorùbá ẹ̀ gbé encyclopedia jáde. ẹbọ eh, bu ẹgbẹ́ kílẹ̀ encyclopedia ẹgbẹ́ kìíní jáde bó ṣe tóbi tó lóyìnbó ẹ̀ tóbi tó <laughs> encyclopedia. iṣẹ́ wo ló ń ṣe lára. ẹ eh, wọ́n máa gbé sí library so ó dáa fún research. àtàwọn oríṣiríṣi nǹkan two columns ni ẹ máa kà láti one to twenty two gbogbo information ayé lọ́wọ́ bẹ́ẹ̀ gbogbo information ayé pátá ló wà bẹ́ẹ̀ ẹ̀yin ti kà tán. Ah, mo ti ka word encyclopedia òdìdí rí. Ah! bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ráyè ka bible bẹ́ẹ̀. mo ka bible ó dàbọ̀ ẹ ẹ ẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Honey. Foodco festival of savings don come again oh! with plenty market wey no dey put hole for pocket. nkechi you don start again you and your spending tori no forget say school just resume school fees dey take one eye look us. oh baba bon boy Foodco festival of savings na once in a blue moon oh! this one na ogbonge discount e carry for body twenty percent off on winning basket. nkechi o gbele o. you never see something plenty market dey with shikini money milo energy drink five hundred gram for nine hundred and fifty naira Body more for fifty gram yam for six hundred and sixty naira water guinness pack of six na seven hundred and seventy-five naira fifteen percent discount dey for home appliances like air clipper pressing iron air fryer fans blender and plenty plenty items dis promo na from tenth of may go reach sixteenth of may offers valid while stock last terms and conditions dey oh. stress isn't one of them. Visit your app store to download the SafeBoda app today and cruise past traffic. All rides are 30% off. If you're a first time customer, use the code SBGENG to get 400 Naira off your first ride. Safe Butter, Safe Okada. It's happening again. It's time to celebrate the yearly Fresh from Children's Party. Children, make some noise! Fresh FM Children's Day party happening once in a year is going to be different from the normal. Both young and old will get the opportunity to meet top-notch actors, musicians, presenters, comedians, dancers, kings, chief, and so much more. Mommies, daddies, and children come dine and wine with your favorite personalities on the 27th of May 2021. Don't miss this day for anything, cause it's going to be filled with fun and lots of merries. Plus, each and every one will be going home with a full gift package page for sponsorship details. Call Baba Chumishe on 0806-313-2149. Senna on 706 382 BYC on 0706-657-8067. Fresh FM Children's Day Party on May 27th. It's going to be different from the normal. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Outro ibi awilade yìí o um, ẹ jẹ́ ká fàsìkò yìí pé kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò yín ètò wa. Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ àjọrò let's talk about it Ṣẹ́gun EOB Dr. Ẹnìtàn Olúṣẹ́gun Bámidélé doctor. Dr. Yínká Ayéfẹ́lẹ́ lajọ àbúrò mi Dr. di méjì. ń bà kan ẹ̀rù ń bà kankan ló wa ọmọ mi ló béèrè pé daddy you be giving us injection. <laughs> <laughs> Uh, ẹ kúrò lẹ́sà kúrọ̀lẹ́ o. ẹ bá fi microphone yẹn sẹ́nu yes ẹ pẹ̀lẹ́ sà. ẹ kọ́ bá wa dárúkọ yín sà. Ṣọládòye Adéwọlé ni orúkọ tèmi agbẹnusọ fún ilé ẹ̀kọ́ gbogbo ṣe ti ìlú Ìbàdàn. ẹ̀yin ni PRO. bẹ́ẹ̀ni. níbi ọ̀sẹ̀ mélòó. ẹ má bínú sà adáyín dúró ní ìjẹ́jọ́ àlè dáyín lóhùn àwọn èrò pọ̀ gan. ẹ má bínú. ẹ ká sì fi àsìkò yìí sọ fún àwọn sports council náà pé a sì ń retí wọn o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a jọ sọ ní ìjẹ́jọ́ ààrí hmm. wọn ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ pé ó ti tẹ́ yín lọ́rùn ibi tá a sọ dé àwọn ọ̀rọ̀ tó padà jẹyọ lẹ́yìn ìjẹjọ gbogbo ẹ̀ àti result tán sẹ̀ǹdì sí wa láti national láti national gangan everything ti wà lọ́wọ́ wa ń bì tí ẹ bá sì rí i pé kò nílò ká sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ àá sọ ìwọ̀nba tá a bá lè sọ pẹ̀lú àwọn aráàlú àá fi mọ́ bẹ̀ àá fi dájọ́ sílẹ̀ sọ́dọ̀ ọlọ́run. Hmm. Alhaji Alhaji wọ́n fi kankan tó wa létí àwa wò pé tá a bá ní ká fi sábẹ́ aṣọ kò pọ́n station wálé kò sì pọ́n iléèwé gbogbo ń ṣe ti Polytechnic Ìbàdàn náà lé ẹnìkan ń fi ọ̀rọ̀ kan tó wa létí pé ọmọ òun ń gbé hostel nínú poli Ìbàdàn àwọn gidi nǹkan kú ya bo hostel yẹn bí ìgbà wọn réèdì wọ́n sì ṣọmọ oníṣàká kódà wọ́n ṣá lórí wọ́n ṣá lọ́wọ́ nígbà tí wọn ò tètè rí owó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹ rìpọ́ọ̀tù iṣu yẹn fún police station ní Sango wọ́n ní lóòótọ́ ni wọ́n kàn fọmọ yẹn níbi first aid láti tọ́jú ẹ̀ ní clinic ní school wọ́n wá fi ọmọ yẹn ránṣẹ́ sóun bẹ́ẹ̀ ẹni tó bá ń sọ̀rọ̀ yìí jẹ́ ẹnìkan tó nípèníjà ó ń tọ̀hún ò lójú méjèèjì àmọ́ ó fẹ́ kọ́mọ òun náà ṣe rere lójú òun agbára ta díẹ̀ àmọ́ tá a bá gbọ́ ẹjọ́ tiwọn tá a bá gbọ́ tiyín á dà pé a fì síbì kan àmọ́ níjọ́ tá a lé ọ̀rọ̀ yẹn sórí afẹ́fẹ́ ni àwọn messages míì tún bẹ̀rẹ̀ sí ní wọlé pé àbọ̀ ṣe ń ṣe ní poli Ìbàdàn nìyẹn àwa jókòó pé ó ṣe ò ṣe ibẹ̀ làwọn náà gbà kọjá tọ́lọ́ ní ká jẹ́ níta fẹ́ jẹ́ lẹ́ni. ọlọ́run ṣeun. a sì ní gbàdúrà kíbẹ̀ ó bàjẹ́. ẹ ṣe. ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹnusọ depo tẹ́nìkì ìbàdàn ẹ dákun irú ètò ààbò wo ló wà ní skul àwọn ọdẹ sùn lọ ni tí wọ́n fi lọ ṣá àwọn ọmọ ọlọ́mọ mọ́nú ilé àti pé ṣé tán bá ṣá ọmọ ọlọ́mọ nínú skul ṣé òbí rẹ̀ ni ọmọ rán èyí kù àbílẹ̀ ẹ̀kọ́ polytechnic ìbàdàn ní ojúṣe láti ṣe. mo fẹ́ dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín pé ẹ kì í ṣe agbọ́ ẹjọ́ ẹnìkan dá nítorí pé ẹni tó bá jẹ́ agbọ́ ẹjọ́ ẹnìkan dá hmm. àgbà òṣìkà ni hmm. mo sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aláṣẹ ilé Fresh FM ọlọ́run máa gbé ọwọ́ yín sókè. àmín. ẹ jẹ́ kí n kọ́kọ́ yanjú ẹ̀ wípé ọmọ yóò gbé hostel. Ah, bọ́ inú campus ló ń gbé. kò gbé hostel ṣùgbọ́n ibikíbi tí èèyàn bá wà nínú ọgbà hmm. lásìkò tó bá wà nínú ọgbà hmm. ìkápá wa ló wà. Ah, à ń pe àwọn ibìkan ní quarters tí àwọn òṣìṣẹ́ ń gbé àwọn òṣìṣẹ́ la ní kó máa gbé bẹ̀ ṣùgbọ́n hmm. gbà míì àwọn òṣìṣẹ́ míì wọ́n á ṣe àánú bóyá ẹbí wọn ni o tó jẹ́ ọmọ tí wọ́n bí bóyá ọmọ àbúrò ni o tàbí ọmọ ẹ̀gbọ́n ni èmi ò lè sọ bí ọmọ yìí ṣe jẹ́ sí ẹni tí ó gbà sí inú quarters ó ṣeéṣe kó jẹ́ pé tó bá lọ bá pé ẹ ṣàánú mi kó ṣàánú ẹ̀ inú quarters nìkan yẹn ti ṣẹlẹ̀ tí ẹni tí ó sì jẹ́ pé ẹni tó gba quarters tí nǹkan bá ṣẹlẹ̀ báyẹn ẹni tí ó ní quarters ló máa wá sọ tó ṣẹlẹ̀ fún wa ṣùgbọ́n ó wà ó kò wá ó tá bá gbọ́ á débẹ̀ èmi rò pé ó yẹ kí ọmọ yìí sọ fún yín pé ńgbà tí nǹkan yìí ṣẹlẹ̀ torí pé gbogbo wa náà là ń gbé ilé ẹ̀kọ́ gbogbo ń ṣe bó ṣe wà yẹn kì í ṣe wípé ọ̀run ló wà inú ìlú iná ló wà bí tí ó bá gbé tó bá yẹ pé inú ilé bàbá rẹ̀ ló wà tí àwọn táwọn ìbí ọba wọbẹ̀ wọn ò kúkú wọbẹ̀ ìròyìn tá a gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí gan-an níbi tá a rò pé nìkan kan ò lè wọ̀. nílé agbára nílé agbára tí ó jẹ́ alápatà nílùú àbújá lọ́hùn wọ́n ní ọ̀wọ́ bẹ̀. wọ́n fẹ́ fi pláyà tẹnu. ọlọ́run nìkan ni ó ń ṣọ́ gbogbo èèyàn kí ọlọ́run sì máa ṣọ́ gbogbo wa. a sì dúpẹ́ wípé ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jìn ẹni tó já sínú ẹ̀ kò kàn lápá e, lóòótọ́ nǹkan ṣe ọmọ ṣùgbọ́n ṣé bí àwa náà ni a gbé lọ sí ilé ibi tí a gbé ń tọ́jú ọmọ hmm. tí wọ́n sì tọ́jú ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n tọ́jú ẹ̀ tán ṣàwọn wípé nǹkan ò lè ṣẹlẹ̀ Eh, tẹ́yìn bá wà lọ́sípítù ó ṣeéṣe kí wọ́n sọ pé à ah, wọ́n nídìí ẹni tí ó máa gbómi fún tí ó máa gbé kinní fún tí ó jẹ́ bí ẹbí rẹ̀ kò sí nǹkan méjì tí a bá ti tọ́jú èèyàn tán báyìí nítòsí tí wọ́n ti tọ́jú ẹ̀ tán tó bá yẹ kó fẹ́ dúró ó lè dúró ṣùgbọ́n ó ní láti ní ìsinmi díẹ̀ pé kó fi èèyàn fẹ́ sùn ni èèyàn ṣàṣùnára pé kára fi bọ̀ sípò. ṣé ìṣẹ̀dálẹ̀ pólì ni pé tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ kán má sọ fún ọlọ́pàá. Hmm tẹ́ bá dé Sango hmm. ní police station Sango ẹ kẹ́ bóyá report wà nbẹ àbí kò sí report wà ní police station. ohun tí wọ́n fi tó wa létí ni pé Sango sì di sí Sango sì ń ṣe report lórí ẹ̀ báyìí. ohun tó fi tó wa létí ni pé ìgbà tí mọ̀lẹ́bí ọmọ yẹn béèrè pé police report ń kọ́ ni wọ́n tó sọ pé security inú school lọ lọ́ọ̀jì complain pé nǹkan kan ṣẹlẹ̀ mo fẹ́ béèrè sáà ètò ààbò the Polytechnic Ìbàdàn bó ló ṣe gbópọn tó. ṣe mọ̀ wípé nǹkan tó jẹ mọ́ ètò ààbò hmm. gbogbo ohun tó yẹ ká ṣe à ń ṣe ṣùgbọ́n àlímọ̀ tú àṣírí ìdánwò ètò ààbò ní orí <laughs> afẹ́fẹ́ torí pé bá a bá tú àṣírí rẹ̀. àwọn ọmọ ìgbọ́n gbàgbà wọlé. ṣe mọ̀ wípé àwọn àwọn òyìnbó máa sọ kínní kan wọ́n ní the criminal is always a step ahead of the law. Hmm. àwọn èèyàn yìí náà ń ṣe research tí wọ́n ń sọ wọn àwọn ọmọ táwọn wíì náà torí pé láàrin wa ó ní àwọn ọ̀daràn wà mhm. ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ sùkúù bíi tiwọn òun náà ló ṣe torí pé wọ́n ń ṣọ́ra wọ́n ń ṣọ́ra wọn hmm. àwọn ọmọ ìsìn nìyí wọ́n ti kú òní ọmọ tí ń mu yàn hmm. tá a pè é ọyẹ mọ sọ wọn kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ẹ bá tún sọ wọn jù gan wọ́n lè bọ́ ta kí wọ́n mọ̀ dàlúrú pé wọn ò tiẹ̀ já wọn ó mí hmm. àwọn tí wọ́n ń gbénu hostel gangan gbà mí wọ́n lè pé à wọn ò jẹ́ ká lè jù ọ́ wá wọn wá àsìkò tí wọ́n fáwọn kálejò fáwọn wa ó ti kéré jù ó ti ṣe gbà ṣùgbọ́n irú àwọn tí wọ́n lọ gbé quarters sẹ́mọ̀ wípé irú ibẹ̀ yẹn àsìkò tó bá wọ̀ wọ́n wọlé àsìkò tó bá wọ̀ wọ́n jáde. ṣé quarters yẹn ò sí lára ṣùkò sẹ́kò ní security. ó wà ń bẹ̀ sẹ́mọ̀ wípé àwọn staff ló ń gbé quarters tí staff bá jáde lọ bàbá mọ̀ mọ́ nǹkan kan ló wà ń bẹ̀ bàbá ò mójútó mọ̀ ẹ̀ ìyàwó yóò béèrè ibi tọ́kọ lọ wọ́n lè wọ wọ́n lè wọnú quarters bóyá aago mẹ́wàá. àwọn student náà wà ní quarters. àwọn ò gba students ní quarters. but ó jẹ́ pé quarters ní quarters ní incident. mo ti sọ lẹ́ẹ̀kan wípé tí ẹ bá rí student ní quarters hmm. wọ́n fi sànú ẹ̀ ni. ok kì í ṣe wípé tí student tí a bá ti lè gbà sí hostel hmm. yóò wálé síta ni ó lè wá sápẹtẹ ó lè wá sí Ṣàngó tàbí ibi tó bá ti rí tàbí tó bá sì jẹ́ pé àti ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ni ó ti mọ wá ṣùgbọ́n ní quarters àwọn ò gba students sí quarters ẹni tí ó bá gba students quarters bóyá lọ bá wọn pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo ti ń wá ilé ń òrí lé ọ̀pọ̀lọpọ̀ ó fẹ́ gbé nu school nítorí pé wọ́n mọ̀ pé ká ní wọ́n fẹ́ tètè dé class ó rọrùn láti tètè class wọ́n fẹ́ tètè wọ́n parí iṣẹ́ wọ́n fẹ́ kàwé lásìkò kan ó lásìkò tá à ń tanná fún wọn bí iná bá lọ pé à mo fẹ́ gbádùn náà yìí mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo lọ́pọ̀lọpọ̀ fi máa ń fẹ́ dúró nínú school ṣùgbọ́n quarters ta ní i mean hostel hostel ta ní kò sí bó ṣe lè kárí. mo fẹ́ béèrè béèrè kan sáà ẹ má sì bínú sá ìròyìn fi tó wa létí pé àwọn tẹ́ ẹ fún ní quarters wọ́n máa ń sublet ẹ fún àwọn student ní owó tó ju owó ti hostel gan lọ bíi times two hostel ǹjẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹnusọ ǹjẹ́ ẹ tọpinpin ọ̀rọ̀ yìí ṣé bẹ́ẹ̀ ni. tí a bá gbọ́ nǹkan tí yóò bá jẹ báyìí hmm. tá a bá gbọ́rú ẹ̀ hmm. irú staff tí ó bá ṣerú ilé yìí ó mọ̀ pé ìbáwí wà fún torí bí ìbáwí ṣe wà fún ọmọléèwé hmm. bẹ́ẹ̀ náà ni ìbáwí wà fún Eh, ẹni tó jẹ́ òṣìṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ ẹ̀bẹ̀ kan ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ni wípé lọ́pọ̀lọpọ̀ gbà tí nǹkan bá ń ṣe àwọn ọmọléèwé hmm. wọn ìfẹjọ́ sùn wọn kì í sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ eh, eh, wọn sì sọ̀rọ̀ sókè hmm. tí wọ́n bá ti kọ́kọ́ wọlé wọ́n ṣe ìfinimọ̀lé tá à ń pè ní orientation á hmm. ṣe fún wọn ẹlòmíì ò tiẹ̀ ní wábẹ̀ nígbà tí iléèwé gangan bá ṣe àwọn aláṣẹ iléèwé bá ṣe ibi tí ó bá jẹ́ ẹ̀ka ibi tó ti ń kàwé tá à ń pè ní department àwọn náà á ṣe faculty á ṣe àwọn student union á ṣe ìmí ò ní tẹ̀ kankan bẹ́ẹ̀ ńgbà tí ọ̀rọ̀ bá polúkú bosú hmm. bó ṣe ń lọ síbi ní òmò lọ sọ̀hún kò ní mọ ibi tí ó lọ student àfihàn sí wà ń bẹ̀ ìgbìmọ̀ tí mójútó ọ̀rọ̀ àwọn ọmọ iléèwé ńgbà hmm. tó o bá lọ fẹjọ́ sùn kódà kó jẹ́ pé lẹ́tọ́rà kan ni òun lọ́fẹ́ gbẹ̀mí rẹ ní gunko lúndùkòkò mọ́ nígbà tó o bá fẹjọ́ sùn àìsà tinú mọ̀ràn. ẹ sà bí student báyìí lọ fẹjọ́ lẹ́tọ́rà sùn bí ìgbà tó kan rẹ̀ má gbélébù ní sa o. kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ fún yín. ẹnìyẹn kò ní fẹ́ẹ̀lì ọ̀rẹ́ rẹ̀ ni ó fẹ́ẹ̀lì ẹ ẹni tó jẹ́ ọ̀gá pátápátá ní ilé ẹ̀kọ́ gbòǹṣe ọ̀jọ̀gbọ́n Kazeem Adékúnlé Adébíyì hmm. kò sígbà tí ọmọléèwé kan sọ pé òun fẹ́ rí tí ò lè rí hmm. kò sígbà tí ọmọléèwé kan sọ wípé òun fẹ́ rí èmi tèmi náà jókòó tí mi ò lè rí bí ó ṣe wù kí ojú kán mi tó ah, pé mo fẹ́ nígbà tí àwọn ọmọ ìwà ń bẹ làwà ń bẹ ẹ jẹ́ kí èmi náà yìí sọ fún yín èmi náà gba abẹ̀yẹn kọjá gẹ́gẹ́ bí ọmọléèwé hmm. mo sì gbé hostel mo gbé unity rí mo sì gbé ramat ramat lèmi náà gbé. so tó bí ẹngbà tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí àwọn tí ó jẹ́ ọmọ ọmọ àbúrò mi tí ó jẹ́ ọmọ ìyá mi wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń gbénu hostel sẹ́mọ̀ yìí pé ẹni tó bá sọ pé òun fẹ́ tó fẹ́ hùwà ìkà kó rántí pé ọmọ òun ó jẹ́ ń bẹ̀ ó túmọ̀ sí wípé ẹ̀yin lè gbẹ̀rí ara yín jẹ́ àti àwọn olùkọ́ kọ̀ọ̀kan wípé wọ́n sublet. èmi ò lè tí mo lè sọ fún yín ni pé sẹ́wọ̀n pé tẹ́ bá kó ọmọ ẹ̀yìn méjìlá jọ hmm. ó ṣeé ká rí júdásì kò lè pẹ́ yọkan ní Júdásì ti pé méjì báyìí sẹ́ta. tí Júdásì bá wà ń bẹ̀ ṣùgbọ́n